بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته èyí tí a fẹ́ mú òun ni kìtáàbù ẹlẹ́ẹ̀keje wọ́n pè sọ kí ló ń pè ní àlẹ àìmán ó jẹ dámù fún àlìyẹmí. wọ́n á fi àlìyẹmí ní tìlú gbọ́ sí àlìyẹ́dù. àlìyẹ́dù ọwọ́ ọ̀tún. ó tún lè kọ́ sí àlẹ́ àlẹ́ hálìfì. ó gbàdá ń pè ní àlẹ́ hálìfì ìbúra. لأنهم كانوا إذا تحالفوا ضرب كل امرئ منهم بيمينه على يمين صاحبه. nítorí pé tí wọ́n bá fẹ́ búra kálukú eléyìí ó gbé ọwọ́ ọ̀tún rẹ̀ lórí ọwọ́ ọ̀tún yìí wọ́n gbọ́ ọwọ́ ọ̀tún ara wọn lórí ọwọ́ ọ̀tún eléyìí ó gbọ́ ọwọ́ ọ̀tún rẹ̀ lórí ọwọ́ ọ̀tún eléyìí nítorí ẹ̀ ni wọ́n fi ń pè ní aliyami nínú sẹ̀rí àkílọ́jì aliyami. tàkìlù ṣe ń bi zikiri ismin awo fífa tí ń àní sọ ni pé tí wọ́n bá fẹ́ búra ilé ọgbọ wa tó lọlẹ rẹ ilé ní ọgbọ wa tó lọlẹ ilé àwọn ti mú àlìyẹmí ni wọn fi ń pè ní àlìyẹmí ni bíbẹ̀ kọ ọwọ́ ọ̀tún ní jẹ́yẹmí ọwọ́ padà dìbò rà sọ nínú sẹ̀ríà àwọn ni tàwùkìdù ṣẹ̀yì ìfi nǹkan rinlẹ̀ lèdè kírísímìn pẹ̀lú kéèyàn dárúkọ kan àwòsífàtín lèlá àbíròyìn tó jẹ́ ti Allah orúkọ ọlọ́run àbíròyìn ọlọ́run kéèyàn sọ orúkọ ọlọ́run àbíròyìn ọlọ́run kéèyàn sọ. bọ́rọ̀ ìbúra ṣe rí nìyẹn nípa tàrífù ṣùgbọ́n nǹkan tó sì kàn wá òun ni ká fúra rí ibi kejì eighty one wọ́n sọ̀rọ̀. شروط اليمين المنعقدة ìbúra eléyìí tó ṣe pé tá a bá ti búra yẹn ìyẹn gbọ́dọ̀ lò kí làwọn má jẹ̀mú àkọ́kọ́ ohun tá a kọ́ fẹ́ wò ní aṣurutu fil hali ẹni tí ó bá búra yẹn kí ni má jẹ̀mú tó gbọ́dọ̀ wà lára ẹni yẹn tí ìbúra rẹ̀ tó bá búra yẹn tí ó fi ta kókó káàfin lò sọ àwọn nǹkan tí ènìyàn ní síbùrà rẹ̀ ó fi ṣiṣẹ́ alùbọ̀lù ọgbọ́dọ̀ bàlágà torí rẹ̀ gbọ́dọ̀ pé ọlọ́run gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ẹ̀fẹ̀ lè nílẹ̀ ọ̀yá yóò wí gbólóhùn mọ̀ búra wàlíkùmù sàlám ó sì gbọ́dọ̀ gbèrò búra yẹn láyìn náà ní sísẹ́sàn mẹ́fẹ̀ẹ̀fà yìí a gbọ́dọ̀ bá lára ẹni tó bá búra kí búra rẹ̀ ó tó jẹun tí a lò kí búra rẹ̀ tó jẹun tí a lò tí ọba ti sún bẹ́ẹ̀ fà ọkàn bá já bọ́lá ọmọdé lẹ́ni tó ń lọ búra ìdè tí ò ní làákàyè fẹ́ràn fún nǹkan ìṣeré lásán ló fi búra àmì dá lóhùn wọ́n tún láwọn nǹkan ẹ̀mí rẹpẹtẹ tó kọ́ sọ ohun tí ó fi búra kọ́ má sí six nine bẹ́ẹ̀ àmọ́ májẹ̀mú ẹni tí ó búra yẹn ìyẹn náà ti tó wa nínú nǹkan tó ti yẹ ká mú ẹ bọ́ sí parí page eighty two yẹn ó ní kàfàrà tó lè yẹ ní ẹni. so ẹni tó bá búra tí ọ̀ wá lo ìbúra yẹn pẹ̀lú ìbúra rẹ irúfẹ́ nìyẹn tí ọba sì tán rẹ̀ wọ́n máa fún aláìní yóò fún ọ lóúnjẹ. àyè kí ti wá tù. àwọn mélòó ni alẹ́ ní kọ́ àrùn lọ́wọ́ ni àwọn mélòó ni à ní sọ́tún ma ìdá àyà eighty nine sọ́tún ma ìdá àyà eighty nine nísàlẹ̀ báyìí lọ wa láyọ̀ àṣìbùkúmù lọ́hù. láyọ̀ àṣìbùkúmù lọ́hù bí lámì sí àìmánìkùn. ọlọ́run ọba ò ní gba yín mú níbi ọ̀rọ̀ àsọgbọ́nú kẹ́kẹ́ sọ nínú ìbúra yín. wọ́láàkín ìwà àṣìbùkún bí má àkọ́sùn rẹ̀ àìmánì. àmọ́ lọ́wọ́n bá sì máa mú yín níbi ohun tí ẹ bá dà níyẹn rẹ̀ nínú ìbúra kàfàrọ́tùhù ètò àmà àṣírọ́tù màsàkìyàn. ìtàn rẹ̀ bí ká lọ nìyẹn àlẹ́ ìtàn àmà tọ́ bá búra tó dẹ̀ múṣẹ́ ìtàn rẹ̀ rẹ̀ òun ni fún aláìní mẹ́wàá lóúnjẹ oúnjẹ tí ó tó wọn ẹ̀wọ̀ lọ́dọ̀ àríwá ẹni sùn at least ó yẹ kí three thousand yóò yàn tẹ̀lé afẹ́ jẹjẹkújẹ tọ́ bá ra ẹ̀ẹ́ ẹgbẹ́ àtàwọn wọlé jẹ́ three thousand naira so ọba rò tí ilé so àbọ̀dọ̀ rẹ̀ wà àti búrẹ́dì ọba ra búrẹ́dì mùsùlá tó one thousand ah ọ fẹ́ yàgbé ara jù mùsùlá sí one thousand tọ́ra tọ́ra ìwà one thousand so tọ́ba ra ìwà one thousand ó ti tó fọ́n náà lè wọ́n yẹn. láyé láyé lọ́la. so exception lè léyìn ẹ̀rí exception exception àgbò ní exception so sẹ́rí ìtọ́ba jẹ́ exception àti fi ṣe kínní ohun tó kú mọ́ so tí ẹ bá fẹ́ jẹ nọ́mà ní ẹ̀rọ búrẹ́dì one thousand oúnjẹ kú jẹ náà sì ní ọjẹ́ o búrẹ́dì one thousand èyí tá a fi ń ṣe six hundred and nine ó dẹ̀ tó so ẹ̀wà one thousand tó bá ẹ̀wà tó gbẹ̀ kẹ́ dáadáa ẹ̀wọ̀n mọ̀pẹ́ tó gbẹ̀ kẹ́ díẹ̀ náà wọ́n yan fún yẹn so wà á dẹ̀ ra kíní tó fi tì í lọ table water èlò wọn tà tó ọmọ ẹ̀ náírà ẹ̀rí pé kò ju tútù lọ kátàtẹ̀ gbà pé three thousand naira sọfí ẹnsìn three thousand and thirty thousand òun ló wà rẹ̀ rẹ̀ tó dá bẹ́ẹ̀ ni ọ̀yá how. how kiss mina hausati kẹsìrì oúnjẹ tó kọ́mọ̀ tó kọ́mọ̀ tó dẹ̀ ṣe déédéé tó dọ́gba wọn jẹ láàrin ìlú yín. àbí kọ́ sẹ̀ fáwọn ẹni mẹ́wàá lásọ kọ́tìrì sọ́ra sọ tó máa fún wọn bàbá àti sọ̀kòtò ni o complete lẹ́yìn tí ẹ lè fi ṣe kírun tó lè fi kírun tó bá jóbìnrin ó jẹ gbèsè láyé ẹ orí yóò ra jìlìbáàbò. àìrọ èèyàn kìí ṣe irú bẹ́ẹ̀ irú aṣọ nọ́mà ni tí ò ní wọ́n jù bí àwọn ní three thousand sọ ní three thousand yẹn at least ìbòrí àwọn obìnrin ẹlòmíín lo three torí bó ti jẹ gbèsè nine thousand naira ní ìbòrí yẹn nìkan tọ́tọ́ bá fẹ́ wọ aṣọ sábẹ́ rẹ̀ náà wọ́n fi lọ jẹ gbèsè. bóyá tó bá rán trọ́sà méjì owó rẹ̀ máa jẹ́ fifteen thousand ajá sí pé fifteen thousand times ten ló máa fóbìnrin so tó bá jóbìnrin lọ fẹ́ dáṣọ fún bóyá gbogbo ẹ̀ náà ni tó bá ṣàdéhùn tó mú sẹ́ tó ṣe wà lọ́ọ̀hìn ìsìnkì nígbà yìí ọ̀ wá ṣe tó ti dárẹ̀ nìyẹn ọ̀yá. àbí kí ẹ sì sẹ́rù dọ̀mọlúàbí mọ́tíláàkù lélẹ̀ yẹn. gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tá a wá kà yẹn olówó tó máa fi bọ́ aláìní ìrẹ̀ olówó tó máa fi dá sọ fáláìní mẹ́wàá òtún alágbára àti sẹ́rù dọ̀mọlúàbí. mo tó kù nìkan nìyẹn gbàwé ẹjọ́ mẹ́ta ìyẹn gan ni òun lè parẹ́ ẹ̀ṣẹ̀ ìbúra yín tẹ́ búra wọ́n bá ti búra. ẹ dákun ẹ sọ búra yín o ẹ wá àgbo yẹn ó ní ìtumọ̀ ẹ sọ búra yín ẹ sọ ẹ bá fẹ́ búra ẹ má fògùn búra sódì ẹ má fàájẹ ńgbọ́ búra ẹ má fi Ṣàngó búra aṣọ funfun lórí bẹ́ẹ̀dì ẹ má fi bóra ilẹ̀ tí wọ́n sùn má fi bóra òun ni wà á fàtó àìmọ́nẹ̀kùn ìkejì <clears throat> ẹ̀sùn ìbúra yín ẹ má parọ́ ẹ má parọ́ wọ́n bá ṣe rí gan ẹ gan ni ẹ sọ ẹ bá fẹ́ búra ẹ mẹ́rin parọ́ ẹgbẹ́ tẹ́nìkan bá ṣe ìwà bíburú tó bá ti búra ọ gbọ́dọ̀ gbà àwọn ọlọ́mọ ohun tí ń bá kí nàbí láyé ẹ̀yìn sàlẹ̀ sọlá àti ọ̀sàlá ẹnìkan jalè ànábì yín sábẹ̀ rí ànábì yín sábẹ̀ ọjàlè ó sì búra ọlọ́wọ̀n ọjàlè nàbí láyé ẹ̀yìn sábẹ̀ tó bóyá ojú òun ò rí ọ ẹgbẹ́ tẹ̀yìn bá ti búra fún wa a gbọ́dọ̀ gbà nígbà kí n parọ́ òun lọ́mọ. Ojú ẹ sọ̀rọ̀ yẹn wàá sì bọ̀rọ̀ àkọ́fọ́lọ́ ń bọ̀rọ̀. ìkejì òun wọ́n ń pè ní anadiru anodor òun náà jẹ́jẹ́ àmọ́ fún nadiru ìlérí ìlérí ẹ̀yin tẹ́ ń yálè ìlérí tẹ́ ń ṣe ìlérí tẹ́ ọ̀dà ni òun ni wọ́n máa dé tèèyàn ìwà ọmọ kògbókògbó torí wọn ò mọ ọmọ náà dá wọn ò máa sọ́fọ̀ wọn ò mọ kẹ́kẹ́ ṣe. kẹjọ lọ sí ìdá pẹ̀lú ara yìí kò lè dá àwọn ọmọ ìdá rẹ ń ṣe pẹ̀lú ara yìí eléyìí ń sì lérí ìranù lẹ́ńsì ìranù àwọn déètì ara àwọn déètì kọ mọ́ǹtì ni so nẹ́bírù wọn ń pè ní lérí àlùkáwà wàjibán alánàsì ó gbé ní bùkátà ọ̀rẹ́ yẹn léra rẹ̀ pé mo mo ṣèlérí fún ọ pé màá ṣe kìnìún báyìí nínú ṣẹ̀ríà wọn tó ń pè ní ìlérí. nínú ẹ̀kọ́ rábì bí yẹn sọ yìí kankan lé dandan fún ẹ̀ kó máa fi súnmọ́ lọ́hùn. kí ni yẹn lè sọ̀rọ̀ yẹn fún. wọ́n á gbé ní dandan léra rẹ̀ lọ́rùn bilawudin yusuf ọ̀rẹ́mù bidalik. pẹ̀lú gbólóhùn kan tó máa fúnni lára ilé yẹn tí wọ́n ń pè ní lèrè tó bá jẹ́ lèrè ẹ̀sẹ̀ ò gbọ́dọ̀ ṣe. sọ wọn fi pín sí méjì ìlérí tó lẹ́sẹ̀ nú ìyá gbọ́dọ̀ ṣe o ìlérí tó ní ìtẹ̀lé ọlọ́run náà òun lè yẹn máa ń ṣe ọ̀gbọ́n ti yé bẹ́ẹ̀ sọ ìlérí tẹ́sẹ̀ máa ń bẹ́ẹ̀ ọ̀nà ọ̀gbọ́dọ̀ ṣe òun tó bá ní tẹ̀lé kọlọ́run bá ní ìyẹn máa ń sọ kitabul at'imati wal ashriba àkọọ́lẹ̀ nípa oúnjẹ àti ohun tá a máa mọ náà lè lọ gbogbo fọ́ọ̀mù àkàtàrí al-at'ima jámù tọ̀hámù náà ohun téèyàn máa ń jẹ náà ní jẹ́ bẹ́ẹ̀ yín náà mọ̀ gbogbo ohun téèyàn máa ń jẹ àtẹrin àti ọ àtẹjá nínú ọdọ tọ aláàlì ni ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣùgbọ́n tọ́ba fi jẹ́ haram yóò nídìí àtúbàbò tàhírímì làákàrímàtì wà láṣẹrìbà wọn la fẹ́ yẹ̀ wò. ìdí pàtàkì tí oúnjẹ ó fi dè wọ̀ nígbà mímọ́ fi dè wọ̀ àwọn ọmọ yìí ọ̀dà nǹkan kan wọn ò rí tíláàsì ariwo náà wọ́n sì ń bọ̀ ìgbà kan ní àwọn ọmọ yìí ọ̀la ìdí tí oúnjẹ máa fi ń déwọ̀ àwọn ni àdọ́rù láhìk mìlìbádán àwìlà àti ìnira tó lè dé báyẹn lára àti làákàyè tó bá yẹ pé tó bá jẹ lọ́rẹ̀ má jẹ ìwọ ni tó bá jẹ oríire òyì bí àwọn kùkú yìí yẹn má jẹ ìkejì àlìsáàrù àwì tàbíyù. àwì tàrífíìdì. àwì tàrífíìdì. báwo ni kótó o bá ti jẹ́ ọ máa pa ọ máa ń rìnrà máa jẹ títí pa. ẹjẹ́ ó yá mi tá ń lọ jí. àwọn náà ni ìdọ̀tí tó bá jẹ́ dọ̀tí ò gbọ́dọ̀ jẹ. àlìsìkìdárò ìdàdáwì tọ́lá ìdàdáwì tìbáyìn. ó ní bí ìgbẹ́ nísìn ò gbọ́dọ̀ jẹ tó bá yẹ pé yẹn rí pé dọ̀tí ni má jẹ̀gbẹ́ omi gọ́tà máa mọ̀. ádámù ni yìí ti ní sẹ́ríà lè hápẹ́rẹ́ gọ́yì. ẹ o oúnjẹ olóúnjẹ ò gbọ́dọ̀ jẹ́ wọ́n ti ń sìn sọ oúnjẹ ẹni ẹlẹ́ni ẹni ẹ ó sọ pé kóun lọ́ọ́ bomi mo ti parí gbogbo oúnjẹ rẹ̀ náà ìwọ lóúnjẹ tó jẹ aleykum salaam wa rahmatulah wa barakatuh ìwọ náà wà ń sálí ìwọ lọ́rùn wọ́n sákàn kó gbogbo bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ ti dé bẹ́ẹ̀ ni àlàáfíàmọ̀tò mọ̀hàrámọ́tò ṣàràn a tún fẹ́ yẹ̀wò nísìn àwọn oúnjẹ tó jẹ́wọ̀ nínú ṣẹ̀ríà oúnjẹ tó jẹ́wọ̀ nínú ṣẹ̀ríà sọ alákọ̀ọ́kọ́. àlàáfíàmọ̀tò bí àníwá rìn hà. gbogbo nǹkan jíjẹ yẹnyẹn àti ẹran tó rí ó pín sí. wàhíyà kúndùn ṣàyẹ̀wá ni mọ́ta àǹfíjì gbogbo ẹran tó bá kú fúnra rẹ̀ èèwọ̀ ni láti jẹ ẹlẹ́ẹ̀kejì alimọ̀nì kánìkọ̀ ẹkẹ̀kẹ́ máa kagbóni nílẹ̀ ọ̀pọ̀ ní ọ̀sásíkò ẹran tó fún lókùn pààyà ọ̀gbọ̀dọ̀ jẹ́ èyí tí wọ́n lò ń pọ̀ pàpà ọ̀gbọ̀dọ̀ jẹ́ ẹran tó bẹ́ ládùn kìílẹ̀ báyìí tó fi kú ọ̀gbọ̀dọ̀ jẹ́ èyí tí ọkàn ra wọn pa èyí tẹ́ máa ń lọ fẹ̀rẹ̀ kan ẹ̀yìn ọ̀gbọ̀dọ̀ jẹ́. <coughs> ẹran tó báyìí pé asábọ̀rún kìnìún jẹ́ ti láàbọ̀ àgbọ̀lọ̀jọ́ ọyá bọ́ sílẹ̀ lẹ́ẹ̀kejì adámọ̀lẹ́mọ̀sọ́ ẹ̀jẹ̀ àtúgbé tó fi ṣe panudé ìborí tí wọ́n ní ń bà sí tí bàbá yìí lọ́wọ́ rẹ̀ máa kàn ní kò líìsì àwọn oúnjẹ tó jẹ́ lásán ẹ̀jẹ̀ àtúgbé ọ̀gọ̀rọ̀ ẹran ẹlẹ́dẹ̀ yẹn gbọ́dọ̀ jẹ́ ẹran tí wọ́n dá kọ́ ọmọ tí èsì kọ́ lọ́hùn sí ọgbọ́dọ̀ jẹ́ tí wọ́n pa sójú bọ̀ ọgbọ́dọ̀ jẹ́ tó gbogbo àwọn eléyẹn márààrún nínú àlùkò àánú ìlú ọ̀dọ̀ àwa fẹ́ yìí tó ṣe pé súnà ló ti jẹ́ wọ̀. ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ ilé ọ̀yà ìpínlẹ̀ kó lòdì náàbí ìborí nẹ́mbà ó ní gbogbo ìwọ́n tó fẹ́ sọ náà ni pé tó bá jẹ́ ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ oko o lè jẹ́ ìsúnmọ́ rẹ̀ nìyẹn ẹran tí o lè jẹ́ wá ní gbogbo ẹran tó bá ti lọ́gàn òun ni vi náàbì tó ní ọ̀gàn tó máa fi ń pẹrẹ jẹ wọn ò gbọ́dọ̀ jẹ nínú àwọn ẹran pàdùjà ó fi hàn pé ò gbọ́dọ̀ jẹjọ ejò léyìn oró torí ọba ti fi sọ yẹn ló jẹ ọkọ bá já yẹn jẹ ẹni yóò kù ọba dẹ́dà bá fẹ́ lókun tó bá ti já yẹn jẹ níbi iṣẹ́ yẹn lọ́ máa lọ yóò bá gbogbo ẹ̀jẹ̀ nìjẹ́lẹ̀ kan náà ní lọ́wọ́ fún yẹn lọ́rùn ó ń sọ̀rọ̀ wọ́n bá kù díẹ̀ tí ó lò láyé lókun ó ní náà àwọn ẹ̀rẹ̀ kan náà ní náà bí ìkòkò olùdí ní ṣíláàbí. èyí tó bá tó ní mìsìlám tó lè kanna irú ẹyẹ àṣà tó bá gbá díẹ̀ fún báyìí kan ló máa fi yá jẹ ìyẹn gbọ́dọ̀ jẹ bẹ́ẹ̀ náà ní kìnìún fún. alìjàlálà tó ẹran tó ń jẹgbẹ ẹran tó ń jẹgbẹ gbogbo ẹran yòówù tó bá jáde ẹran ń jẹgbẹ wọn máa sún mọ́lẹ̀ fúnjọ́ mẹ́ta kó tó pa jẹ tó bá rẹ jẹ ewúrẹ́ ló ń jẹgbẹ wọn máa sún mọ́lẹ̀ fúnjọ́ mẹ́wàá kó tó pa jẹ wọ́n bá jẹ́ ràkúnmí ẹ̀ wọ́n á dé mọ́lẹ̀ fọ́sùn mẹ́ta kó tó pàjọ fọ́sùn mẹ́ta lọ́dí àlékún sọ̀rọ̀ tó bá ń jìgbẹ́ ọ̀yà. ó tún wá fẹ́ kan six to ten ten hmm. gbádùn mi hmm. six to ten gbogbo ohun tíṣẹ̀lẹ̀ abasọ̀ pé máa pa ẹ gbọ́dọ̀ jẹ gan bíi alifara èkúté kò gbọ́dọ̀ jẹ àtìkè kò gbọ́dọ̀ jẹ ẹyẹ kanakana kò gbọ́dọ̀ jẹ wọn pe hidaatu ẹwọn náà dàbí àṣà kò gbọ́dọ̀ jẹ alakuru ẹ ajako ajá rẹ tó ti ya gbogbo lójú tó bá ti gé àwọn yẹn jẹ tí wọn kú yẹn kò gbọ́dọ̀ jẹ. wàlúwàzágù wàlúwàzágù òun ni ọmọlé kò gbọ́dọ̀ jẹ bí àwọn ará China bẹ́ẹ̀ náà lè jò kò jẹ jò wọ́n tó pèjò tó ní ọbẹ̀ sọ ọbẹ̀ ẹkú rẹ̀ wọ́n lọ́sọ haram ni ọgbẹ́ rẹ̀ sọ. gbogbo ṣíṣe rẹ̀ àbá sọ gbọ́ àgbọ̀dọ̀ pa àwọn sọ̀hún yìí ni a máa pa ni ẹ̀sìn tó bá sọ pa àgbọ̀dọ̀ pa ẹ̀sìn gbọ́dọ̀ jẹun náà eleven to fifteen anamilatu. kòkòrò awúrèbe o gbọ́dọ̀ jẹ. wànahilatu. kòkòrò oyin o gbọ́dọ̀ jẹ. wàlíwúdiwúdu. ẹyẹ wúdiwúdà o gbọ́dọ̀ jẹ. wàsúrọdù. súrọdù yẹn náà wọn náà dàbí ẹyẹ àṣà kan ní. o gbọ́dọ̀ jẹ dídà ọpọlọ sẹẹfì ń sóògùn sẹẹfì ń jóògùn o gbọ́dọ̀ jẹ. ẹyin ìdàrẹ́ yìí jù sáà sàgbà kí n ṣe sọ fún yín tẹ̀ padà ara tẹ́lá ni. kílẹ̀ ẹ̀sìn tí wàá gbà lọ́dọ̀ mi ẹ̀sìn tẹ̀ wàá yọjú pẹ̀yìn tẹ̀ra ẹ máa ń tẹ̀ra yín jẹ ẹ wà tún yọjú tí bàbá yín máa bẹ̀rẹ̀ nílé pé tẹ̀ra tẹ̀lẹ̀ rà ń kọ́ ẹ lọ́ọ̀kẹ́ Abdullahi so báà ni ẹ ṣe rí nìyẹn lórí tó sáré lẹ́nu àwọn tẹ̀ra ẹ fà wọlé yẹn lẹ́yìn so àwọn àdábòl àkìlì ọ̀yà kalẹ̀ àwọn náà jẹ́ àwọn àdábòl àkìlì àwọn ẹ̀kọ́ oúnjẹ tí a ṣe bí sọ̀lá àlàákìlò bìlì yẹn ní ẹ̀yẹn fọwọ́ àtún jẹun mi máa ń sọ gbogbo eléyìí náà lẹ́yìn àti kò sí àlàákìlò mi ní half àti tọ́ám ní ẹ̀yìn àjẹun ní etí etí oúnjẹ ọ̀yà ilé ẹ̀ka àwọn. ẹ o kí ẹ máa jẹun nígbà tí ẹ bá rọgbọ kú. Allah yu'idha at-ta'ama. ẹ gbọ́dọ̀ láìfẹ oúnjẹ tó bá hẹ tiẹ kọ máa láìfẹ. al-istima'u ala at-ta'ami wa 'adamu al-akl. ká máa kójọ sóúnjẹ ọyá ilé ìkẹjọ. akílù lukumati ìdá sàkó. tí òkèlè bá jábọ́ bóyá tó mọ oúnjẹ báyìí nínú ẹ̀kọ́ oúnjẹ ni lẹ́yìn kó sọ bí tó ti máa jẹun má jẹun níbi tó ń dàgbẹ́ tó àti lọ́nú ilé tó máa ń fi tíra sí yẹn sọ bá àwọn ọmọ yẹn kó fi tì mí jìn wá. nínú ilé tó máa ń kó tíra sí yẹn nínú yàrá yẹn tó lọ kó fi tì mí jìn wá ní kíkì òjò. wọ́n bá kọ́lé ẹ̀ ó mú jẹ wọ́n sọ. ó mú jẹ ó sì wo ibi tó bá mọ́ tó ti jẹun àkàkọ̀ máa sásìkò fún adákùn kọ́yá kẹ́yìn lẹ́hùn alhamdulilayi kéèyàn dúpẹ́ fọlọ́run nígbà tó bá jẹun tán kéèyàn sì tún ṣàdúrà ẹlẹ́ẹ̀kejìlá ẹni wọ́n bá gbóúnjẹ fún ọ kó ṣàdúrà fún tọ̀hún. bọ́tàlù lè yẹ́ di lè yíza láti átàrí fàrẹ́m. ẹ kéèyàn fọwọ́ láti lè gbé dọ̀tí oúnjẹ kò ní ọwọ́ èèyàn àfẹ́ ní nǹkan kan títí láti sọ nípa ọ̀ṣọ́ yìí ẹni tẹ́ bá fẹ́ dẹ̀jẹ́ ẹ lọ dẹ̀jẹ́ òbí ẹ mo tó bá fi dẹ̀gbẹ́ wọ́n gbọ́dọ̀ jẹ́ pé kí ni ọ eh, ohun tó fi dẹ̀gbẹ́ bóyá já ni ó kọ́ lẹ́kọ̀ọ́ ajá mi ò gbọ́dọ̀ wà pẹ̀lú ẹ̀ ó ṣe fi sùn láà ó sì gbọ́dọ̀ jẹ́ ìjọba sá yóò ta nǹkan yẹn lọ́gbẹ́ eh, um, gbogbo àdáàbò gáàbè kẹ́kẹ́ kan fi gbogbo àwọn eléyàn lẹ̀. آه، سريعا الى سلالي ميكا خالي لابا او الى سيدي لايف ايش نايت لايف في تي او بايتي او ايا ايش آه، لايف عيوب تردد بها الاضحيه يعني انا ليا láyé fi tó yẹ pé èèyàn gbọ́dọ̀ fẹrẹ léyà tó bá ti wà lára ẹrẹ yẹn àkọ́kọ́ báyìínú awaruha awaruha ẹrẹ tó dájú tí ìdájú rẹ dẹ clear ìkejì alimọ̀rí dọ́tú alibayinu mọ̀rọ̀dúha ó tètè máa rí nọ́mbà ni èyí tó rẹ̀ èyí tó rẹ̀ sáré yẹ clear ìkẹta àrùjá olùbáyínú àrùjá èyí tó dáa tó mú kùn tí ìmúkun rẹ̀ dẹ̀ fojú hàn dáadáa. alihazilatu lẹ́tí látúnkí látúnkí èyí tó ti gbẹ ẹran tó ti gbẹ tó já sí wípé kò lè mùdùmùdù ń fi jáde bàbá padà pa. ẹ jẹ́ ká mú àdáàbò ṣòròbì ẹ̀kọ́ mímu nǹkan àdáàbò ṣòròbì ninety two àdáàbò ṣòròbì. àtẹ̀síyàtú kọ́bùlà ṣòròbì. kéèyàn ṣe bí sùn láì kó tó mọ aṣírúbù bìlì yẹmí. ẹ yà fọwọ́ ọ̀tún mọ́. ayẹyẹ ṣírọ́bà jàdí sàn. kẹ́yà jọ kó mọ́ mi. òye jùlọ kọ́ yìí. èèyàn sì lè jó ń gbà mí. ayẹyẹ ṣírọ́bà àlà sàlásì mọ̀rọ̀. ẹ̀mẹ́ta lọ gbọ́dọ̀ fa omi mu. ó gbé kọ́ọ̀pù kó lẹ́nu. ó gbé kọ́ọ̀pù kó lẹ́nu. ó gbé kọ́ọ̀pù kó lẹ́nu. tó di ọbẹ̀. anula yẹta ní fata awuyẹ. ṣé ẹ má mi sílẹ̀ pé kọ́ màmú bá. má sọ̀rọ̀ mọ́ mi bẹ́ẹ̀. anula yẹ ṣírọ́bà mi fámìlì kéré. alìkéré bàtì àgbè ó fi hàn yí pé ìwọ tó o bá ra Coca-Cola àbí bígì lọ fẹ́ mu tó o gbọ́dọ̀ máa mú nínú òkè yẹn torí kò ló lè wà ní àbẹjọ àbí àkèké tó o ní mọ́ tó o bá gbé sẹ́nu láyé tákèké yọjú ti ọ́n bẹ́ẹ̀ ọjà ẹni ẹ̀jẹ̀ rẹ̀ ìwọ rí rẹ̀. ó fi hàn pé ó gbó ìgò ni ó yẹ kó o tú sínú kọ́ọ̀pù ni àní wọ́n ń sọ àwọn ọmọ tìkẹ́ báyìí wọ́n dẹ̀ ti kó gbogbo dọ̀tí sísàlẹ̀ yìí wọ́n dàdàkudà sí tẹ́lẹ̀ ah ṣé o mọ bẹ́ẹ̀ mu ni ó lè da yẹyẹ nu tó ẹ wo Islam ṣe ṣe tó ó ṣe da tó ọyẹ ẹlẹ́ẹ̀kejì. alibade obìnrin ayimani. ẹ bá kọ̀ tẹ́ fẹ́ mú nǹkan ẹ wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún aláwọ̀ gbé fún. ayimani. máa ń so máa ń so máa ń so. ayẹ̀kú rẹ̀ sáfẹ́ ìlọ́kọ̀ mi. àkìrọ̀ mi ẹni tí ó mú mi kẹ́yìn òun lẹni tó bá ń fún yẹn lómi ìwọ wọn ni kò máa sáfù wa ìwọ lọ́ọ́ dẹ̀ mú ẹ kí ẹ dúpẹ́ fọlọ́run tó yẹ bá parí omi ọ yẹ bọ́ sí ibi kìtáàbù lè bá àkọọ́lẹ̀ wíwọ́sọ àkọọ́lẹ̀ wíwọ́sọ. sọ ní ọkọ̀ àwọn ilé nílẹ̀ ọ àkọọ́lẹ̀ ee ohun tí wọ́n fi bu ara ni wọ́n ń pè lásán wọ́n ń pè ní aṣọ aṣọ wáìtì ló dáa kí ẹ wọ bùbá kọ́wọ́ ṣòkòtò èèyàn lè wé láwà ni àwọn pé mi náà máa ń wé níjọ́ jùmọ̀ tó ó ní aṣọ wo ni wọ́n kọ̀ fọ́kùnrin láti wọ̀ òun la fẹ́ yanjú báyìí mọ́nú ìyá rẹ̀ jàálù àlòbùsì ẹ̀ sì ń kọ́ nọ́mbà yín yẹn lọ ẹ ṣáà máa dàrá yín láàmú ẹ rí àwọn nọ́mbà tí wọ́n nọ́mbà sínú tíra yẹn ẹ ṣáà sọ pé ẹ mọ àwọn nǹkan tá a máa ń lé sí bíi mẹ́fà yẹn tí wọ́n máa ní yọ irú ẹ mọ́ọ̀nù ìyàrìjà nìyẹn ó wà ọ máa aṣọ tí wọn kọ fọkùnrin láti wọ sọ tí wọ́n mọ̀ mọ́ bí bùbá àti wọ ọkùnrin ni ọyá. yàrá ìbálòpọ̀ ọkùnrin ọgbọ́dọ̀ wọ ṣòkòtò ẹ̀yìn tó ń wálé kí wọ́n bí báyìí ẹ̀ gbọ́sọ̀ ọ̀yà. yàrá ìsìbáàlù ìgbà ìlú kọ̀yìlá. ẹ kọ̀yàlá ẹ kàkọ́kọ́ òun wọlé láti ṣe fáàrí èèwọ̀ ló tún jẹ́ kí èèyàn tún wọlé láì fi ṣe fáàrí. yàrá lábùsọ̀ lè ṣàrí ìrìlẹ̀ kọ́ọ̀lù èèwọ̀ ni kí èèyàn tún wọ aṣọ àríyìn àrẹ́ àrẹ́ gidi ọkùnrin ọgbọ́dọ̀ wà àfi làlúrí ní máa ń fà láyé jùlọ fìrọ́ṣù lè ṣàrí. èèyàn gbọ́dọ̀ fi ṣètẹ́ kọ́ máa sùn lórí ẹ̀. yẹ́hùrùmù sọ́hùn ṣáhùrọ̀. ṣùhùrọ̀ ṣùhùrọ̀ aṣọ gbajúmọ̀ èèyàn gbọ́dọ̀ wọ̀. kí ló ń pè láṣọ gbajúmọ̀. kí èèyàn wọ àgbádá kọ́ agbé kóòtù lórí. tẹ́wọ̀n pé kọ̀jọ múra sí gbogbo èèyàn mọ́ afẹ́ pọ́pùlà ni kódà ọwà nù súnmẹ̀ pé irú ẹni tó kọ́ ọrọ̀ aṣọ bẹ́ẹ̀ alìbáza ọlọ́wọ̀ lè ráza alimọ̀zánà aṣọ yẹ̀yẹ́ ọlọ́run bẹ́ẹ̀ sì máa dábọ̀ ọlọ́run bẹ́ẹ̀ à ń bọ̀ wá sẹ́yìn obìnrin tọkùnrin lẹ́yìn yanu sí yẹn ọ̀yà lè wọ sọ rẹ̀ ṣùgbọ́n kọ́ má jẹ́ pure rẹ̀ láyé mọ̀sùmọ́sí bìlásùn ẹ̀ aṣọ tí wọ́n bá fi àrò yẹ́lò pa ní agbọ́dọ̀ wọn yẹ́lò gbọ́ sọmọ yìí ó yàtọ̀ síra wọn tó bá já sí pé òwú ní yẹ́lò nìpínlẹ̀ rẹ̀ ọ̀tọ̀ ló ń ṣùgbọ́n wáyé tì lásọ̀ ìyá wa lọ pa aláró yẹ́lò ní agbọ́dọ̀ aṣọ tí àgbélébú bá wà ńbẹ̀ ò gbọ́dọ̀ wọ̀ ò gbọ́dọ̀ wọ̀ gbogbo àwọn eléyẹ filẹ̀ ẹjá lọ sọ́dọ̀ àwọn ìyàwó yìí wá sọ lọ yẹ káwọn ìyàwó yìí ọwọ́ ninety six libasul mar'ati al-muslimati. tẹ̀wọ̀n pàwọn kan a ti tàbárù jù wá kéwú lónìí ìrìn dákọ̀ wá máa obìnrin gbogbo aṣọ tí èèyàn bá wọ̀ tí wọ́n sáré dá èèyàn mọ̀ láàrin àwọn obìnrin yòókù pàdáwòrì kò dá aṣọ tó fi gbogbo àwọn èèyàn máa ìfi ọ̀ṣọ́ hàn ní ìyẹn ò fẹ́ wo ta ló wà nínú aṣọ yẹn ọmọ yẹn wà pa gan-an àtẹ̀kẹ́ sábà kò dá ọmọ mi tí nǹkan yẹn kù sọ́dọ̀ rẹ̀ ní ìmúra bẹ́ẹ̀ máa dá kòkòrò pẹ̀lú ẹ̀ ilé kí ó lẹ̀ ń bọ̀ ilé ó dẹ̀ ní múra tẹ̀ àwọn èèyàn gbọ́dọ̀ tó wá rí ìdí tó di ẹ̀kọ́ ọlọ́run mọ́ wọ́n wá máa wó pẹ̀pẹ̀pẹ̀ ah, ọmọ òwe ní bẹ́ẹ̀ yẹn ná ẹ̀fẹ́ ìwé ọmọ ni ẹ̀wò múra ọmọ. ọ̀ya májẹ̀mú àkọ́kọ́. àyè sọ̀rọ̀ jẹ̀mí àlùbádàn. à èwo lèyí tó ń wí yìí má lọ torí tọ̀dọ̀ tó. ìlú àtùmọ́lá tó ẹ̀rí mi mo ti bẹ̀rẹ̀ libasul mar'ati amama al-ajani anáhì àmì tabarruj wal wa'idu alayhi èèwọ̀ ni kéèyàn fi ọ̀sán hàn nítorí pé lè rí ìyàwó àmì bẹ́ẹ̀ májẹ̀mú bíi mẹ́jọ wá wà fáṣọ obìnrin ẹ̀yin obìnrin dandan ni kábẹ́rì mo bẹ sàyìn lẹ́tà kékeré sọ̀rọ̀ libas ọkùnrin kọ́ dáhùn tọkùnrin kóbìnrin dáhùn tóbìnrin tẹ̀sùn náà ni sẹ́yìn gbọ́ mi kálukọ́ dáhùn tẹ̀ ni o ìfọ́ màá lọ mẹ́nu bá táwọn obìnrin mo bá sọ pé májẹ̀mú wo ló di aṣọ mo bá ti béèrè ìwọ sọ tọkùnrin wẹ̀ tọkùnrin yẹn ẹ̀yin ẹ sọ tóbìnrin wẹ̀ kóbìnrin lẹ́yìn ẹ̀yin obìnrin ló dé yìí o mẹ́jọ ni tọ̀dọ̀ yín náà. àyè sọ̀rọ̀ jẹ̀ ní àyè. aṣọ tóbìnrin ọba wọ gbọ́dọ̀ bo gbogbo ara àkọ́kọ́ ẹ̀yà máa ń sọ. ẹlẹ́ẹ̀kejì kò gbọ́dọ̀ jọ́sọ̀ ẹ̀rí gbogbo aṣọ irú aṣọ tí mo ní àwọn ọmọ mi yẹn lò wá yẹn wọ́n tún níbi kí wọ́n tún fẹ́ gbéjà bò ní ilé lórí ìkọ́sọ́ ti fẹ́ bí ọ̀ṣọ́ tó máa kọ yẹn káwọn yẹn rò pé a ah, ọmọ nílò yìí masha allah. Aya. Ayẹ̀kú ni Sáwù sọ fí kọ́n láàyè sí Fúhámà Tàkàwù. Aṣọ yẹn gbọ́dọ̀ jẹ́ aṣọ tí ó kì yóò kì kò gbọ́dọ̀ jẹ́ èyí tó ṣe pé yẹn máa rí ẹni tó wà ń bẹ̀ pé àà. Ah, ah àà ah, ah, ẹ̀wọ̀n ọmọ kò sì clear èèyàn níbi àti àtùpàmọ́ nínú asọ́nà ẹ̀ ládẹ̀ fi rí o ọmọ mi tó ti mọ ẹ̀kọ́ tó kọ́ wa ẹ̀kọ́ tó kọ́ wa náà ní pé kọ́ ọ máa lo nìkọ́ọ̀pù tó o bá ti ń bọ̀ wálé tó wú ó sì rẹ́rìn. ayé ẹ̀kọ́ ni ọ̀dùnfà ọ̀dọ́ ìrọ̀dọ́ yìí ti ń pọ̀ yẹ́ ti fà ṣe é á ń gbìn jìbìhà. aṣọ yẹn tó wá gbọ́dọ̀ fẹ̀ sọ̀rọ̀ pé bó ti wà nílẹ̀ gbogbo èèyàn ní dẹ́sẹ̀ ni wọ́n rìn jù mọ́ ìjọ gbọ́ wọ́n rìn jù mọ́ nígbà ọmọ rẹ̀ abẹ́ ìwo ni èèyàn gbọ́dọ̀ tẹ́ná ẹtíkẹ́tì èèyàn tún gbọ́dọ̀ tẹ́ná mọ́. ọlọ́wọ́n sọ yìí kì í sàrámù ní kẹwọ́ nìkan kù kì í sígbà tí èèyàn bá tó lọ́kọ̀ọ́ tí wọ́n bá ti mọ létò tí ń jáde níjọ́ tẹ́nìkan bá ti fẹ́ fi ọ̀ wípé ọmọ kan wọ nìkan wù ọ bí báyìí mo fẹ́ rí ọmọ yẹn mo fẹ́ wò mo fẹ́ ṣe nẹ́sọ̀rì ẹ ti gbọ́ mo fẹ́ ṣe nẹ́sọ̀rì tí a jókòó ní pálọ̀ nílá tuntun róòmù irú ọ̀dọ̀ mi tí wọ́n ti lọ mú tíra nì tọ́kẹ̀ nì tó ti yé ọkùnrin yẹn wá jókòó lọ bàbá rẹ̀ náà wá jókòó báyìí rukọya yẹnu naam bọ́dì tọ́bù rẹ̀. kásán ìjọba yìí àwérí náà bá ní ẹ́ẹ̀ẹ́ ọ̀yá máa lọ ọlọ báyìí àbá jílẹ̀ rí ti ṣe wò ní ah! àbá ẹ̀fún mi ọmọ ń bẹ lára ilé ó gbọ́dọ̀ jẹ́ pàdé fáádọ́ aṣọ ni ọ fẹ́ ọgbọ́dọ̀ fún tí ọmọ asùn kẹkẹ́ nú ara rẹ̀ ọ̀yá ẹ̀yin obìnrin tẹ̀ ń wọ yọ̀dí. wàláì wọ́n á ṣe ibi tó bá dẹ̀dà ní kan tọ́jú kan lọ fara yẹn hẹn ọkọ nulẹ̀ wọ́n á ṣe báyìí tó ṣe bí ìgbà. yóò lóun rẹ sáyà àǹkárá wèrè kan abilé ìtìjà tìjà tìjà wàláhì sábàròjì sábàròjì kọ́lọ́ máa bínú sí yẹn irú àwọn ẹni ẹni èpè ni wọ́n ọwọ́ àánú ìṣẹ̀dá kẹ́ máa ṣépè lé wọn fà iná òun náà mọ̀lẹ̀ ọ̀hún náà rẹ̀ ní èpè ni wọn. kí a máa ń sọ. kò sì gbọ́dọ̀ ní lọ́fíńdà nínú ẹ ti gbọ́ mi kò gbọ́dọ̀ ní lọ́fíńdà nínú aṣọ obìnrin ọ̀gbọ́dọ̀ ọ̀rùn lọ́fíńdà obìnrin lè lo lọ́fíńdà ṣùgbọ́n ní kọ́lọ̀ ní olóko ọ̀gbọ́dọ̀ ní olóòrùn. ọ̀gbọ́dọ̀ já sọkùnrin gbọ́dọ̀ já sọ kẹfẹ́rí àtàn kó sì ní ẹ ọ̀yà kẹ́rí bá fífi fún bí ìtọkàn gbọ́dọ̀ já sọ gbajúmọ́ bí kéèyàn wá rí obìnrin nísìn ọwọ́ àlọ́ fi àǹkárá rán ní kọ́ọ̀bù. ọ̀rẹ́ ọ̀rẹ́ gbogbo kòkè tilẹ̀ àǹkárá ó fi fìmọ́ rò àwọn àtòsìn rẹ nìkan bù ọwọ́ àlù láàrin fẹ́ni wọn wọ́n pè ábí àtù nì ẹ̀rọ pé kún kẹ́mẹ́ ní orúkọ kan lókè ẹ̀yìn wọ́n pè ní ábí àtù orí máa múra bẹ́ẹ̀ ni ọyẹ ìjà lọ fíyàwó àwọn àti ìmúyàwó ẹlẹ́kẹ̀wà lọ fíyàwó ẹ̀yin tẹ́ fẹ́ fẹ́yàwó àtàwọn àti fífẹ́yàwó àtàwọn ọ̀rọ̀ tó síwájú nípa ìfẹ́yàwó àtàwọn kẹjọ tẹ̀lé tẹ́ bá ti níyàwó tán nílẹ̀ ìlà ni wọ́n fẹ́ kí ní ṣe nílẹ̀ tó ń pariwo sí ọlọ́wọ̀n ní jẹ́ lélẹ̀ ẹ̀sà mi ah! ọlọ́wọ̀n ní jẹ́ lélẹ̀ ọ ah! yé kí ni máa sa àwọn ọmọ yìí àwọn bí máa di lélẹ̀ ń sìn àwọn kẹrin bẹ́ẹ̀ sì ti fi wọ́n wẹ́lọ̀ nísìn ó ti jọ ọdún kẹlọ́rin rí wàlọ́ọ̀hì mo tún ṣe wàlọ́ọ̀hì lórí ẹ̀ kò sí níbẹ̀ ń jìnnú tọ́bí sọ létí èèyàn kan láyà ká láti gbẹ̀mí láwọn èèyàn tí wọ́n wà ń bá mi pé ẹ dákun tẹ́ bá bá rẹ ní tọ́fẹ́ mi ọlọ́run ò ní jẹ́ ilé lẹ́ o wọ́n ń ṣe sí náà wọ́n bá wọn mọ̀ ya wọ́n sàmì kí ló ń pè ní zawadi gangan dákun bá ń wí nù sẹ̀ríà ṣáàrí àmì ọlọ́dá kan. akéde ìyàtọ̀ mọ́nú ìdá àtàlẹ̀ ìsìntà بالمرأة بالوطئ والمباشرة والتقبيل وضم غير ذلك ẹgbẹ́ èèyàn ọmọ mi ẹni fi hàn gbọ́dọ̀ lọ́kọ lọ́jọ́ iwájú nú yín kọ́kọ rẹ̀ ọ sọ pé ń kọ orun fóun máa sọ pé mọ́ rí kìí sọmọ mi torí mo rántí pé mo kọ́ wọn lọ́rọ̀ zàwájú mo sọ kí ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n léèyàn gbọ́dọ̀ tún dé odò wọ́n máa kígbe òtútù mọ́ ìwọ tó bí etí dọ́kùnrin ló ń pọ̀ fẹ́ fẹ́ báyìí kíní ní ọ̀mà ti pọ́n lé o yọ́ máa gbé súnmọ́ lóòrèkóòrè ni wọ́n gbọ́dọ̀ sọ pọ́pọ́ o ti à eléyọ̀ ń fààyè kò lè pa yọ wáyé láàárọ̀ yọ wáyé lọ́sàn-án yọ wáyé lálẹ́ Thank <laughs> <laughs> you so ẹgbọ́ ẹgbọ́ tí sọ̀bí ọ̀ka jáde ó ní akidon ìwọ̀n tó ń pè ní sàwáì ìgbéyàwó akidon ìtakókó kẹni sẹ́ndé mọ́lẹ̀ yẹ́tàdọ̀ mọ́nù ó kó sínú ìbáhátà àlésìmọ̀tàáyìn síse lẹ́kọ̀ọ́ gbígbádùn èlèmọ́rí àti gbígbádùn obìnrin èlèwápá ẹ́ pẹ̀lú kéèyàn ó sì ìbálò pẹ̀lú rẹ̀ wàlìmù bá ṣàrátì àti kéèyàn fọ́ kẹ́ ara tó mọ́ yẹn kéèyàn máa fọ́ kẹ́ báyìí wọ̀tẹ̀kìbílì àti kíkìsù kéèyàn mú tọ́ rẹ̀ tó di ìtọ́ àwọn ìkéré ẹ dákun kí ni túmọ̀ tẹ̀kìbílì ju kó mú tọ́ rẹ̀ lọ wọ́dọ́mì àti kéèyàn jọ kójọpọ̀ sójú kan náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tóbìnrin yìí bá ṣe haramu fún yàn pẹ̀lú kó jẹ́ fámílì ọgbọ̀dọ̀ sí pẹ̀ fún àǹtí ẹ̀ àbúrò ẹ̀ mọ́mí ẹ̀ ọgbọ̀dọ̀ sí pẹ̀ fún ẹni tó jìnà títí ti fún òun lẹ́lẹ́ fẹ́ra yín bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹjọ́ mọ́ yẹn kò sì gbọ́dọ̀ jáde rẹ̀ ìyá ìyàwó ẹ̀ kò máa kíìsì ìyá ìyàwó ẹ̀ ó ti ta fún ẹ nìyẹn. <laughs> ó ti ta fún ẹnìyàn tó bá lọ kí ìsì àyàwó ẹ̀ ọ̀tà fún wá pátá nìyẹn <laughs> ó ti ya wèrè nìyẹn. <laughs> so vaadu fọwọ́ èdè zawaji apá kan nínú àwọn àǹfààní tí ń bẹ́ẹ̀ ní ìgbéyàwó ẹ̀yin tó ń sè ha ah, ṣé wọ́n máa ṣe fún àdúgbẹ́ rẹ̀ wọ́n máa ṣe fún yín nìyẹn. ètè láṣẹ ọlọ́run bẹ́ẹ̀ ń bi kéèyàn ṣèyàwó àkọ́kọ́ nìyẹn ìkejì ìtẹ̀lé súnà nẹ́bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti lè rún àdùn àti kéèyàn lè fọ̀rọ̀ jólẹ̀ kéèyàn bá níyàwó èèyàn ní máa wọ yẹnyẹnyẹn mọ́ ìyàwó èèyàn lèèyàn lọ bá téèyàn bá rí nǹkan tí yẹn fẹ́. ó ní tàṣínù fàájì sísọ abẹ́ torí àdámọ́ ni kí tọkùnrin àtòkùnrin bá ríra wọn kí arọ máa gbé kẹfẹ́ tí wọ́n ti rà á fi sọ abẹ́ yẹn ní o fi sọ abẹ́ ẹ̀hún ni ìyàwó ti ìbàjẹ́ òdẹ̀ mi fọ́n ká láàrin àwọn mùsùlùmí. hàtò ọmọ pọ̀ pẹ̀lú ṣèyàwó sẹ́mọ̀ fi tí gbogbo kẹta yíyẹn bá ti ń wáyé kí náà máa ṣẹlẹ̀. ẹ máa gbé mo ti fi ìsinmi náà wáyé. sọ lẹ́yìn rẹ̀ ń kọ́ lẹ́yìn rẹ̀ ńkọ́ yọ máa fún lọ́yẹ́ ọkùnrin yóò rí gbogbo fíìmù tí bá lọ tó bá ti parí eléèlè ẹ bá túyá àmì àmì àmì ọyẹ máa sọ ọmọ mi oje la ilaha illallah ẹ èyí ó tún wá gbalada níbi ìbálò halal èyí tẹ̀yẹ̀ ṣe ìjì ní túmọ̀ rẹ̀ wọ́n rí pé ọkọ tó ti lọ òun náà lọ kọ́kọ́ rí ọrí kí ṣe kó ti ṣe jẹgbọn ẹ̀yìn ọkọ̀ yàdí òfin bẹ́ẹ̀ ni àwọn ọmọ yàdí òfin o wọ́n ti ṣe gas bó wọ́n yàdí òfin sí ní. Ah. àwọn ọmọ yàdí òfin o ìnífẹ̀ẹ́ ohun tá ànẹ́bì nífẹ̀ẹ́ ànẹ́bì fẹ́rin obìn obìn aláàlì tí ẹ̀nà fẹ́rin obìn kò tún tó burú ọba jù fẹ́rẹ̀ kò tún dọ́mà sí fún ọjọ́ kìíní ní náírà ọ̀yá rírí ọmọ tí ó wúlò fún yẹ̀ lẹ́yìn tí yẹ̀ bá kú pẹ̀lú bí wọ́n máa ṣàdúrà fún yẹn náà. ẹ o ìsànfàní pẹ̀lú káwọn ọmọ yẹn máa sùkè yẹn tí yóò fi wà lùjánà. kéèyàn ní rí àrọ́ ọmọdọ́mọ tó jẹ́ mú mi ọyá kí ló tó wà nù sàwájì ẹlẹ́ẹ̀kejìlá. inú tó wà nù sàwájì òun ni wípé ìfẹ́ máa ń bí bẹ́ẹ̀ tí wọ́n bá ti ṣe wàhálà lọ́tọ̀ bá ti dé báyìí òun ni ọ̀sán yóò mú bẹ́ẹ̀ kí lè kọ̀rẹ̀ tó wẹ̀ yóò máa bọ̀ tún gbogbo rúbà yóò mú tó wẹ̀ wọ́n fi kọ́ lọ́rùn ìgbà yín gbomi sílé ìwẹ̀ nígbà tẹ́ni ẹ̀ṣẹ̀ ti fi sẹ́lé ọdí gẹ́ẹ̀tì sórí pé gbogbo ara ẹ tó ti gbóná yẹn alára ní òsì wà lẹ́ yóò ṣe máa sọ fún ọ. kọ́lọ́wọ́ bá rọ̀ wọ́n nù tó àwọn ọmọ àrọ̀mọ́tì ẹjẹ́ akọ́kọ́ fà àwọn ilé ìnílẹ̀ tó mo níbi tí lọ ibi òkúkù gan ni mo ń lọ òkúkù ni mo ń lọ tẹ́rí àwọn ìgbéyàwó kan bá tí ò dáa ẹgbẹ́ fún àwọn òtèrè màákàn sáré rẹ pé nìkáhù ṣìgáàwó ìfigbígbígun ṣìgáàwó kí ló ń pè ní ṣìgáàwó èmi ó fún ọ lábúrò mi ìwọ náà fún mi lábúrò rẹ à ní ìgbà sọ̀tàkì ìgbéyàwó tí ọ̀dà ni alimohalil ẹnìkan ọkọ ìyàwó lẹ́mí sí ọ̀rẹ́ rẹ̀ ọwọ́ akọ ìyàwó yẹn fún wọn fẹ́ tóbìnrin bá ti wá da ló yá da padà sọ́dọ̀ ẹni ọkọ rẹ̀ lérò ìgbéyàwó tí ọ̀tá ilé náà ìgbéyàwó bú kan tún bẹ wọ́n ti ní káhùn mọ́ta kí ni sọmọ yìí náà ìgbéyàwó gbádùn òun làwọn ṣáà máa ń ṣe ṣe rí hmm, ọlọ́run máa sánú wa àkídà abú ní lára àwọn ṣíà ọ àwọn ẹlẹ́sìn ṣíà yìí ó súnmọ́ káwọn kọ̀ọ̀kan lè wà ń sẹ́yìn bẹ̀ tí wọ́n fara pamọ́ sá báyìí ṣe káwọn ọmọ rìn yìí wọ́n sì máa mú wọn ní kọ̀ọ̀kan wọ́n máa ṣe kínní fún wọn pẹ̀lú pé wọ́n sign contract contract wọ́n ti sign rẹ̀ pé ọjọ́ kan ọ̀sẹ̀ kan iye báyìí lówó rẹ̀ la ilaha illallah ni mo làwọn ṣé à ń ṣe bá ti gbọ́ ṣé àṣẹ àwọn ẹlẹ́sìn ṣe àwọn èèyàn ṣèkìṣíkì tíjọba tì mọ́lé lójú rẹ̀ ti fọ́ yẹn nínú wọn ń ṣe nìyẹn wọn ìmọ̀ agbádùn obìnrin dàsìkò kan ni wọ́n dẹ̀ fẹ́ fún wa níbi ìgbéyàwó ni pé ká ṣe gbére ikú ló lè yà wá àfi tóbìnrin bá ṣe yẹmẹyẹmẹ tí yàrá ike ah ilé ọ̀yẹ́ kọ́ wà lábẹ́ ẹni rè èèyàn kọ̀ ọ̀bọ́kùnrin ni ó dẹ̀ wúlò nígbà tí wà lábẹ́ ọ̀daràn yìí obìnrin yẹn ó fún ní kúlọ̀ yóò fọkúlẹ̀ ni yóò bọ̀ ọ́ lẹ́bi aṣọ. àzàwájú lè ọrùn sí ìgbéyàwó aburú táwọn ọ̀gá tó wà ń ṣe ni tó máa ń ṣe ní sùn ọmọ ọ̀gá ọdẹ lọ yan ọkọ báyìí bàbá rẹ ọdẹ mọ. tọ́dọ̀ lè má já mi rò pẹ̀lá yìí yóò sì fi yan ọkọ yóò máa lọ dáná yóò máa ro kà mo rí ìmọ̀ ńgbà mo lọ ṣe mo lọ ṣe ẹ̀gzáàmù first uh, semester tí mo lọ la hawla wala quwwata illa billah wàláhi nkàdí ń gbé bẹ̀ báyìí bàbá ń bàbá ó sì wò kí n kàwé yóò máa ro sọmáyà jáde yóò máa lọ rẹ yín yóò máa lọ ra gbogbo ẹ yóò máa dín fún wàhí àfìlìjáàmù bàbá mi ò pa ọmọ wa ní fẹsẹ̀ ọmọ pé àpàtàyà ni wọn ń ṣe ń bí ọ̀nà ń pè ní àzàwájú lẹ́ọ̀rùn àzàwájú làọ̀rùn fi ìgbéyàwó rádaràda lòun tẹ̀mí lè tù síbi ìgbéyàwó rádaràda kẹ́rì gbogbo àwọn eléyìí bí mo fẹ́ kẹ́ sáré já lọ òun lọ́rọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ àti fẹ́yàwó ọ̀tẹ́jọ́ owó ibẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bọ́ sí one fourteen one fourteen alhuququ bayna zawjayn èyí máa ń béèrè rẹ̀ ó sì dájú pé nu tíọ́rì ni máa ń wà lọ́pọ̀lọpọ̀ gbà. àlẹ́kọ̀ọ́kọ́ ẹ̀tọ́ ọkọ tó fi ti dandan lórí ìyàwó ẹ̀ tó gbọ́dọ̀ ṣe àkọ́kọ́. kọ́ máa tẹ̀lé ọkọ ẹ̀ níbi àṣẹ tó bá pa. kó gbélé ọkọ ìjókòó kò ní máa rìn káàkiri tó kàn máa kiri kiri rádaràda ìkẹta tí ọba jáde kọgbà yọ̀dá kọ́tà lọ́pọ̀ ẹ̀ kọ́kọ́ bá sọ fún kéje káṣe súnà kọ́ máa sọ fún kóòrùn mú kò sómi lẹ́ àásì tàyámọ̀ fífi àfọ́ sọ fún àásì tàyámọ̀ ẹgbẹ́ ní máa ń sẹ́yìn náà èèyàn wá ní wẹ́ àásì tàyámọ̀ sóde kọ́tà lọ́pọ̀ ẹ̀ nígbà tọkọ bá pè pé kọ́ máa bọ̀ wá sí bùsùn. ألا تأذن لأحد أن يدخل بيته إلا بإذن الله. بس بدو يا نافن كان يقول لي أوكي عفيك اليوم ده. ألا تسوم صيام تطوع وزوجها حاضر إلا بإذن كوزي بدو دعوة نافلة عوة من دي على ميسي 14 14 15 سنكي عفيك اليوم ده أوكي مبا أوكي باوا لي. أنتم تقو من ماله إلا بإذنه. خلنا نوو أوكي عفيك اليوم ده kó fi má lóòsì ọkọ ẹ ní o kó máa ṣiṣẹ́ ilé ọkọ kó sẹ̀ tó máa tọ́jú àwọn ọmọ ọlẹ́ni tí ò bá ṣe ilé ọkọ á lóòsì ọkọ ọkọ kìí dání ọkọ sì máa lọ sí ismail tí ọba máa fọ kan igbáyà àwọn ọmọ tí ń tán jẹ fún yẹn bẹ́ẹ̀ni tó máa fọ kan igbáyà wọn ibẹ̀ gangan ni ó jókòó àwọn èèyàn wò ká ah, ọkùnrin bòtúlú yìí ló tún ti kó wá lónìí yìí ló sì máa ṣẹ́ one thousand kún fún wọn five hundred ẹgbọ́n fẹ́ lùsì ọkọ bó ṣe sọ fún obìnrin esmark esmark ló dé ẹ̀ lọ́kọ ní tó lòun ò lọ́kọ. ló ti rẹ̀ yóò dà àwọn ojú ọlọ́kọ fẹ́ lùsì ọkọ ni ẹ. fẹ́ẹ́ dẹ́ fi sẹ́mi àìlọ́kọ náà ló ti máa ṣiṣẹ́ tí màá dáná fún mi lẹ́yìn gẹ́gẹ́ lẹ́ ń ti gbogbo síkì tá à ń jẹ orí rẹ̀ wá máa lọ sí fún mi torí kó lùsì ọkọ ọyá bá sọ èdè. ẹ kó sì sọ ọkọ rẹ̀ níbi ọmọlúwàbí rẹ̀ òun ni kinní tí ń bẹ lára rẹ̀ tọkọ ń wá kì yẹn kò gbọ́dọ̀ lọ gbé fẹ́lò ní o ó sì fáwọn ọmọ rẹ̀ àti dúkìá rẹ̀ kó máa dúpẹ́ fọ́kọ ẹ̀ wọ́n látẹ̀ jìhàdà fọ́kọ kò gbọ́dọ̀ jiyàn ọlá tó bá ti kọ́ kó máa fi jàdà fún kó máa sí ọ̀ṣọ́ ọgbọ́n ọmọ mi kó má lù kí mú rẹ̀ ọmọ jẹ̀rà ó sùn kìíní mọ́rùn ó pò ká sí gbogbo òkà rẹ̀ márààrún ó sọ chéènì sẹ́sẹ̀ ó pò ká sí gbogbo kìíní ó wà lọ múlẹ̀kẹ̀ ó kò tí ó kò bíi twenty ọkọ rẹ ni tó ẹgbẹ́ tí táwọn ìbá dé báyìí ìdààmú òdìbẹ́ẹ̀sì táyé ẹ̀ bá ṣẹ̀ pé àá. Ah, ìyọ́ pààyàn ẹ̀yọ́ pààyàn kí ló dé ọkọ̀ ni ò lè wo kódà kọ́ lọ ra chicken lè sma kò lè rí mọ́ ìyàwó rẹ̀ ní ọmọ àárín gbogbo gbà ọ̀sọ́ ni tó rọ́pọ̀lọpọ̀ yóò obìnrin àrùn pa ni wọ́n tó bá fẹ́ wọlé ọkọ̀ lókun tọ́bí tí wọlé báyà fáà tòmátò aṣọ tòmátò yóò rò sọmáyà báyìí gbogbo ní ọmọ abúsùn èèyàn máa wò pé ah, ọmọ yìí mo sì fẹ́ dáadáa bóòlù ló ti àárí ẹtíkẹ́tì ó gbọ́dọ̀ máa sọ̀sọ́ fún ló sì máa ṣe ọ̀yà ó sì gbọ́dọ̀ ṣe orogún tó bá jàjà náwó bóyá náwó kọkọ ni àbọ̀ náà fún àwọn ọmọ gbọ́dọ̀ ṣe orogún ìbá àjọ ń tọ́jú àwọn ọmọ náà ni ìrìnmọ́ sáà first half second half àti two half náà lẹ́sàn àgbọ́dọ̀ sí fẹ́ ọ̀yà. àgbọ́dọ̀ sí ohun tí ó kó nira bọ́kọ̀ ẹ̀ kọ́sẹ̀ sì máa bí nínú. kó sì dáadáa sí àti bàbá ọkọ ẹ̀ àtàwọn fámílì ọkọ ẹ̀ fọ́nmà lọ́kọ̀ mọ́ wá fẹ́ ẹ wo mi gbọ́dọ̀ gbọ́dọ̀ ya yín bí báyìí o. kó sì sojú kòkòrò àti máa wà lọ́dọ̀ ọkọ rẹ̀ kó má rìkwẹ́sì fún pé òun fẹ́ kọ́lẹ̀ láì nídìí kó máa ń fagbó ní ìsìnkú máa fò gógóró kò kírun mọ́ kò gbà rẹ̀ mọ́ kò sì kankan mọ́ tó bá mu báyìí gbóngbó ló máa ń fọmọ ó ti kan lápálẹ̀ méjì. ó sì ébẹ́ ẹ wọ́kùnrin àgbà kò kẹ́ mbẹ́bẹ́. àkọsẹ́ ló gbọ́dọ̀ sùn tó ó ṣe kí ni o ó ṣe opó lórí ọkọ rẹ̀ ọba kú ọba ìgbà tí wọ́n kú báyìí àpá oṣù kan báyìí bó ṣe tún wẹ́lò mí ìpínlẹ̀ ọmọ akọ́ńpé òun ni àwọn ọkọ̀ àgbákò fún ni ó lágbára àwọn ìyàwó bú tí ò nífẹ̀ẹ́ ọkọ̀ rárá ọkọ̀ kú báyìí nígbà tí ìkóṣù kan àpá ó ti sáré wẹ́ nìkan tí ọmọ agbọ́sẹ̀ rẹ̀ wò. ọ̀yà kò gbọ́ ọjà sí aláàzọ́ òjì ha ẹ̀tọ́ ìyàwó tóun ní ọgbà lọ́wọ́ ọkọ̀ àti wíta ẹ̀yà ọkùnrin inú yín ń dùn lẹ́ẹ̀kan. owó ń bílẹ̀ bí owó fẹ̀fẹ̀ sàdáàkì wo owó ní ti pọ̀ ń sìn o ọlọ́pàá àti sáré fò ní o níbi àwọn ẹni tọ́yẹ káfíńtì ìyàwó yẹn mọ̀túntún lọ́pàá àfẹ́ kásìkò lọ ní o sàdáàkì sàdáàkì ó súnmọ́ two hundred thousand ṣe ń gbọ́ mi ètò àwọn ọ̀nà ó súnmọ́ two hundred thousand ó ti ń gbọ́ mi ó súnmọ́ tó ọ̀rẹ́ ń wọn kìí ṣe pé owó jáde kíkà lọ́kàn gbé fóbìnrin owó gidi so ẹ̀kọ́ àkọ́kọ́ fóbìnrin ọgbà lọ́dọ̀ ọkọ ó sùn lè àìṣọ́ ẹ̀kẹ́yẹ̀ sí ó bá ṣe dáadáa ìnáwó àlẹ́ mọ̀ fi lọ́kàn àwọn obìnrin náà báyìí àwọn náà fẹ́ gbẹ̀ tọ́ gbọ́ àpá yàyẹ̀jẹ́ kí ìgbà ṣe flat súnẹ̀ káńgbé láti gbà yìí téèyàn bá lọ dán kọjú sí mi kọjú sí ọ̀wọ̀ tẹ parí súnẹ̀ tó sọ́wọ́ ọ̀sán àlẹ́ nìkan lọ́dọ̀ wa ó fi súnẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ ìyá alálejò dẹ̀ ti lọ jókòó sẹ́nu ọ̀nà ilé tọ́lọ̀ ó bá sọ pé àwọn oníranù ọ̀sán ni wọ́n fi sí alẹ́ ìmọ̀ yọ kàn kíkẹ́ ó ti kẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ẹni yẹn bá bá mi ní ọ̀sán mo rí mo máa rí ìmọ̀ lónìí ara yìí ilé òun òun ọ̀lọ́ ta kọ́tìsì ó ti padà kó lọ́lé rẹ̀ ni ó ti kó lọ́lé rẹ̀ ni àdẹ́wò ni ìgbìnigá lè kàn fún èèyàn tí ò ní yé èèyàn sùn pẹ̀lú òun nígbà tí màá fẹ́ kọjú nínú fún ọba ti gbé ìdìbòdò ó ah! <laughs> orí àwọn àbáyé aládẹ́wò ni wọ́n láìlá ẹ̀ẹ́dẹ́ nǹkan bí jù bẹ́ẹ̀ rẹ̀ sọ. Ìsìn lẹ́tẹ̀lẹ́tẹ̀ níyàwó, kí ni a ti máa bá ṣeré, sígárì ìsìn níhà, àti kí yẹn sì wo pọ́jú orí rẹ̀ sì kéré. Wọ́n máa bá ṣeré, fọ́fọ́ tọ́ lẹ́tẹ̀ẹ́. Pẹ̀sì mi lẹ́jẹ̀rẹ̀. أن يسمع وعى زوجته يحدثها ويستمع إلى حديثها. Kó máa bá sọ̀rọ̀ alẹ́. Ṣé rí àwọn obìnrin? Bí làákàyè wọn ṣe pọ̀ tó yẹn. Làákàyè ẹ̀ pọ̀ gan o. Ó wá ti délé ó ti palẹ̀mọ́ rẹ̀ lálẹ́ pé òun lọ́rọ̀ tó wọ́n bá fa gbogbo ohun tí ọmọ ayé ọ̀hún náà àwọn ọ̀rọ̀ tó bá láàká ìmú rẹpẹpẹ irú èyí tí ìyá wa ń ṣe àwọn ṣe bẹ́ẹ̀ jọ wọ́n dẹ̀ sọ ìtàn àwọn ọkọ àjàwó mọ́kànlá lásìkò tí yẹn sọ pé kéèyàn sùn wọ́n ní òjíṣẹ́ ọlọ́run mo máa fẹ́ sọ̀rọ̀ àwọn ọkọ àjàwó mọ́kànlá gan fún ẹ òjíṣẹ́ ọlọ́run ló fi dá ọ dẹ̀ sọ gbogbo wọn tán ọ parí ẹ̀ báyìí wọ́n fi pé kí lórí sórí sórí ìtòwísì ọmọ àtẹ́tì bí ohun tí bá ń sọ. òun náà ni òmòrò bí ní àkọ́kọ́ ọlọ́rọ̀ ẹ̀sìn rẹ̀ ọ̀yọ̀họ́sà ó sì bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ lórí ìtẹ̀lé ìtọ́lọ́run. àwọn obìnrin onísàlẹ̀ máa ṣàṣìṣe kéèyàn kájú kò mẹ́. bí ẹ bá ti ṣe kọ́ bá ṣẹ̀rí àjẹ́ èèyàn gbọ́dọ̀ kó bọ̀m̀bọ̀ tí ìlú lù ó fún un ní gbajú àbí kí èèyàn bu pé òwò ojú ẹ̀ bó ṣe rí rẹ̀gẹ̀dẹ̀ ojú yẹn náà lórí tó fi fẹ̀ ó tí ì gbọ́ mi ojú yẹn náà lórí tó fi fẹ̀ ó sì á ṣe rẹ̀gẹ̀dẹ̀ ń sùn ojú rẹ̀gẹ̀dẹ̀ yẹn náà sì lè wà kí ló ń ṣe ẹ́ náà fún ọ bá tóbi tó ṣe rẹ̀gẹ̀dẹ̀ ẹ wà nìyẹn gbọ́dọ̀ rí fíntífíntí kí náà tó fojú rẹ̀ jẹ̀dẹ̀ bú sí. so ọyá bọ́ọ̀dù nàmbà tẹ́ẹ̀nì àti ẹjú lúlù máa lù tó bá fẹ́ lù ọ gbọ́dọ̀ yọ bẹ́ sí ọ gbọ́dọ̀ yọ kùn mọ́ sí toró pọ́sibù kó padà lù tí ọba gbọ́dọ̀ sí ẹlẹ́nu àti wá àsìkò kò tún gbọ́ gbọ́ mi kò tún gbọ́ lóhùn kò ní sùn tì mọ́ tàbí kò dẹ̀ sùn sórí bẹ́ẹ̀dì wàá kọ́ pàkọ́ sí i tó ti ń sọ máa kọ̀pàkọ́ tó yẹ kẹ́ kọ̀pàkọ́ mi ṣe ní kọ́ ìwọ tó gbọ́rọ̀ yìí òun náà ó ti fi kíní yẹn sọ lẹ́nu òun rẹ̀ ti mọ ó ti máa dùn ọ wá kọ̀pàkọ́ báyìí ọba àdìgbò yẹn tẹ kọ̀pàkọ́ ń bínú sí ọ ni wọ́n ti gbọ́rọ̀ yìí etí ẹ̀ ti di ọdún kẹ́sì bẹ́ẹ̀ wà ní ẹ́ kí lẹ fẹ́ kí n ṣe torí kí ní tó fi tọ́ lẹ́nu wòye tó fẹ́ lù sí ẹ̀. so tún gbọ́ wàá lù zọ́ọ̀nù bàgá ìwà mọ̀bàgbà àdẹ́bí lè jẹ gbà ẹgbà yẹn ẹgbà kékeré ni ó jẹ wọ́n ló lè jẹ pákó. pákó pákó gbèsè pákó pákó yìí. wọ́n fà bò báyìí tó ń àwọn bàbá sẹ́ni gbàdá àwọn ẹ̀ sàlàyé rẹ̀ àwọn ní tiẹ̀ máa mẹ́gbàá dání báyìí àwọn ẹ̀yìn ọ̀dẹ̀ gbọ́dọ̀ jábọ́ sáwọn kò nílù nìyẹn tó òjíṣẹ́ ọlọ́run sọ láàrọ̀ sáwọn olùyàwó wọn o ẹni ọba ilẹ̀ jẹ́ ni àpọ́nlé onílù ìyàwó ẹ̀ tí ó bá fi dulúlù tó fi lọ pa ẹ̀yọ̀ ń darẹ̀ kọ́ máa bọ́ sádà rẹ̀ lọ tí ó bá fi digbẹ́yàn máa lórí yàn. هيا أي يأذان لها ìwà ìzàzánẹ tó bá gbàyọ̀ndọ̀ ọkọ̀ ẹ̀ ipò òun fẹ́ jáde ọfẹ́ lọ kí òun jẹ̀mẹ́ àbọ́fẹ́ lọ bẹ fámílì ẹ̀wò kí ẹjẹ́ ọlọ ọya ma ń sọ àṣírí ìyàwó èèyàn èèyàn gbọ́dọ̀ fọ́ká èèyàn gbọ́dọ̀ sọ àlébù rẹ̀ page one fifteen náà làwọn ìsàlẹ̀. ọ̀yà tààtì. ìbọn sísàlẹ̀ wà pátá. bá a ṣe sọ́tọ̀ obìnrin náà lásán tọ́ kan. ọkùnrin náà gbọ́dọ̀ máa sọ̀sọ́ o ọkùnrin mi yóò dọ̀tí ni tó bá yá tó lóun fẹ́ ṣe súnà kò tẹ̀ ní fọ́nù. ọkọ ìyàwó máa sọ fún yẹn yìí pé ẹ́ àwọn ọ̀sọ́ kí ọ̀sá yóò súnà súnmọ́ ẹ̀kọ́ kọ́lọ̀ wẹ̀ ẹ sàkọ́kọ́ lọ wẹ̀ náà gbogbo ọ̀rọ̀ gbogbo ẹ kọ́kọ́ wẹ̀ náà tẹ bá wẹ̀ náà. ọkọ rẹ ń gbá bá wọn. bẹ́ẹ̀ ni gbọ́ ẹ sàkọ́kọ́ lọ wẹ̀ náà èmi ò sọ pé ẹ má tẹ̀sùn náà ẹ bá sọ pé á bẹ̀rẹ̀ tí ó fi jàyà àárọ̀ mi rẹ́ di wọ́n ti ṣe wá àtúnṣe àwọn ti gbọ́ ṣùgbọ́n ẹ lọ wẹ̀ náà. ó yẹ bá ń sọ ó sì dábàá dáadáa síyàwó ẹ̀ ọmọ àgbà pé òun rà mí ó tún ti jáde ọ̀lẹ́gbẹ̀lẹ́ lọ́tọ̀ ni ọmọ àgbà ọ̀kadà ọ̀kadà aláì. tó bá dẹ̀ ní ìyàwó kan lọ́kọ́ ṣe dọ́gba nípa jíjẹ àti mímu àti wíwọ̀ tó ìyẹn ti da bẹ́ẹ̀ ẹ já sọ́ọ̀bù ọ̀rọ̀ àtìyàwó àtìyàwó tó ti da bẹ́ẹ̀ ẹ má kọ́ ìyàwó kò ní jẹ́ kí n lè sọ̀rọ̀ kíkọ́ ìyàwó yẹn ẹ ní ìkọ̀yàwó tó di rẹ̀ ẹ má kọ́ ìyàwó ẹ má kọ̀yàwó sẹ́ẹ̀dì gbọ́ wọ́n ṣàlàyé gbogbo bẹ́ẹ̀ ó sì kọ̀yàwó mẹ́yìn ẹ má kọ̀yàwó. láti pé ìwọ kọ̀yàwó rẹ̀ ní pápá ọ̀dà kù. a gbogbo nǹkan tí mo gbé sẹ́yìn yìí pọ̀ mọ́ mo lè sáré kẹ̀ sọ ohun tí ń bẹ lábẹ́rẹ̀ ó ti kíní kan kọ̀ láì ọkùnrin ní máa ń ṣe kí ọkọ̀ yàwó obìnrin yẹn máa ṣe nǹkan oṣù lẹ́ẹ̀mẹ́ta kó tó di pé yóò jáde wọ́n ń pè kan ní àlẹ́ẹ̀dà àlẹ́ẹ̀dà òun ni kíní táwọn obìnrin máa ń kà yẹn òun kà wọ́n máa ń fi nǹkan oṣù ń kà tó bá jẹ́ ní nǹkan oṣù ń jáde lára rẹ̀ ní nǹkan oṣù bá jáde lára rẹ̀ oṣù lèyàn ò fi kà bóyá o ti darúgbó àbọ́dẹ̀ kéré obìnrin pé o lè fọ́ pọ́nsánpọ́nsán ọmọ tí ò tí ì o lè fẹ́ tí ò tí ì nǹkan oṣù o lè fẹ́ tó ti ń sìn tó bá kọ́ lẹ́ oṣù mẹ́ta ní wúkà tó fi rẹ̀ kó tó di pé yọ lọ sí kíni o yọ lọ fẹ́ lómi tó bá jẹ́ ìyá arúgbó lọ lọ fẹ́ orí fẹ́gbẹ́ mọ́mí ẹ̀ àbẹ̀ni tó ju yẹ ẹ lọ àbí ìyá ìyá rẹ̀ àbẹ̀ni tó lórí nínú ìfẹ́ yá ó lè fẹ́ tó ju ìyá yẹ lọ. ẹ̀ ń tẹ́ra yín jẹ ẹ̀sùn ọ̀lẹ̀ o lè fẹ́ ya o dẹ̀ lè fẹ́ ẹni tó tó ya àyá rẹ̀ ẹni tó tó ya rẹ̀ ẹni tó tó ya rẹ̀ o lè fẹ́ o lè ẹni tó tàǹtí rẹ̀ o lè fẹ́ ẹni tó tó mọ́ mí ẹ̀ o lè fẹ́ ẹ bá jọ nífẹ̀ẹ́ ẹni tó tó yà àyà ẹ̀ o lè fẹ́ ẹ bá jọ ẹni ẹ̀ ló ṣe ní fọ́kùnrin ẹni tó tó bàbá ẹ̀ o lè fẹ́ ẹni tó tó bàbá bàbá ẹ̀. Yeah àwọn ọmọ yìí lè o so alikolo òun ni kóbìnrin wọn bọ́ ọkọ lẹ̀ wọ́n kìí kan ní azihar àbí àtìlá ìbúra òun ni kọkùnrin búra pé òun ò ní báyàwó òun sùn fọ́dí di àsìkò kan ẹlẹ́ẹ̀kẹ́ wọ́n tún pè kan ní azihar òun ni kó fẹ̀yìn ìyàwó rẹ̀ gbẹ̀yìn ìyá rẹ̀ èyí máa ń kà tuntun mọ́ ń lọ ìwọ náà máa tẹ̀lé mi lọ àní ìdí gbogbo nǹkan ọkùnrin kan káyàwó ẹ̀ ọkáyàwó ọkùnrin kan dẹ̀ ń ṣe kiri fún ọ gẹ̀ẹ́sì ó jáde kó tó wọlé báyìí ọkàn ọkùnrin kan ti ń ṣe kiri fún ìyàwó rẹ̀ lọ́wọ́ tẹ́rí àlẹ́ àánú òun lè pè obìnrin lóyún ọkọ ní à ah, nígbà mo ti rí pọ̀ bẹ̀rẹ̀ ìrìn kúrì mọ́kọ́ tí ìtìjọ́ ta pàdé lẹ̀ ah, ọlọ́run ní ṣe yín ìrìn ẹ̀bẹ́ ìdákan ẹ̀yọ́ mọ̀ mìíràn eh! ìyàwó lóyún ìyàwó tó wà léfà ọkọ wa sọ wípé à ah, mí kọ́ dé ìtìlẹ̀ nígbà mo ti pọ̀ bẹ̀rẹ̀ ìrìn kúrì mo ti kọ́ dé ìtìlẹ̀ kò ti kẹ́sì bẹ́ẹ̀ ìdí ìjọba ìlà pàdé oyún ni wọ́n ní sáǹgbéjáde pé kiri báyìí ó ṣe ránù ìyàwó lọ́wọ́ ṣe wọ́n gbé àwọn lọ́sọ́dọ̀ adájọ́ ẹ̀sùn wọ́n sì pẹ̀lẹ́ mẹ́rin jíǹsì ọkọ òní kọ́ wáyé pé rọ́lọ̀ òun ibi dandan ọlọ́run jẹ́tọ̀ ìyàwó òní kọ́ wáyé pé òótọ́ lọ́kọ̀ ní sọ ibi nà ọlọ́run jẹ́tọ̀ wọ́n bẹ ti sọ́dọ̀ láyé wọ́n tún kà wọ́n bẹ̀rẹ̀ fún ọmọ láíláí. bẹ́ẹ̀ni so ẹ ẹ lè àánú lè yí o wọ́n tún ọmọ tóbìnrin yẹn bá wá bí ọmọ ní bá dàgbà tó bá dé sùkú wọn ní lórúkọ rẹ̀ nípa ìyá rẹ̀ náà dàkọ. mùsùlùmí wí ni ọ bẹ́ẹ̀ ni ọ ọlọ́run ní jẹ́yìn òkè bẹ́ẹ̀ ẹ bá dàpọ̀ ara yín ọ ẹ dàpọ̀ kò ní rí bẹ́ẹ̀ fún yín ẹ dàpọ̀ ẹ dàpọ̀. àyíká jùlá ìka ìka ìka ẹlọ́run ò ní jọ ṣẹlẹ̀ sí yẹ ẹ̀mọ̀ túnmọ̀ rẹ̀ ni wọ́n máa léyìn ẹsẹ̀ sí náà wọ́n máa gbé sí náà ó sì sí náà nì ó sì sí náà. sẹ́rí kìíní kan wù mí láti ṣe fún wa níbi page one thirty six yìí one thirty six ẹ máa gbọ́ wọn wí o wọ́n ní àlẹ́ ọ̀yọ́ bò lẹ́tì sẹ́ǹbà mi lọ àlẹ́ ọ̀yọ́bù lẹ́sì tọ́jọ́kùnrin là ń sọ àlẹ́ ọ̀yọ́bù káàsọ̀bì rọ́jò láì fi ti ń bẹ fọ́kùnrin kéèyàn lè torí ẹ̀ tó ká àlìjábù kíkíní tí wọ́n máa fi ń sọkọ̀ yẹn kó ti gbé àlẹ́ àìjátù òun ni arójòkù pé pé tọ́ba obìnrin ó ti tú gbogbo arálẹ̀ báyìí kíní ni ọba dẹnu kọlẹ̀ tẹ̀ àlẹ́kìsọ́ òun ni títẹ̀ lọ́dà kọ́ má sì kóró kínní ń bẹ̀ mọ́ tó ti àwọn ọkùnrin ni wọ́n máa ń lálébù ni. ẹ wá rà àlébù tó jẹ́ tóbìnrin lọ́tọ̀ òun ni àrọ́tíkù òun ni kí arobìnrin má sùn. alikọrọ ni ah ọlọ́mọ máa jẹ́ ọ̀rá dánwò yẹn kí òun owó jáde ní abẹ́ òun ìwo pé pé tọkùnrin bá tẹ̀ lóun fẹ́ ṣe súnmẹ́ pẹ̀lú ẹ̀ báyìí ìwo yẹn lọ́mọ máa gbọ́n alágbára ọ̀yà àlàáfàlù náà nǹkan wọ́n ní sùnmọ̀ owó yẹn lòun náà ṣùgbọ́n ẹran lílé ìkẹrẹ kíkẹ́ dìde níbi táwọn ọkùnrin máa ń gbára sí gẹ́gẹ́ kó díyàn lọ́wọ́ kò ní jẹ́ kéèyàn parí iṣẹ́ ní dáadáa àlè ìdọ́ọ̀ òun ni kó máa sún lọ ọ̀parí náà máa jẹ́ ọ̀rá kò fi àwọn ìjáde ọkùnrin àtobìnrin ni wọ́n máa ń ní láì yìí lára àyẹ́ sì lè torí ẹ̀tùká ó gbóhùn tó ń káyẹ̀ yẹn lè torí ẹ̀tùká alìjùnúùn bóyá alibaro owó ní ẹsẹ̀ yìí tó bá funfun yẹn tó bá dé ìyẹn lè torí ẹ̀tún ká wọn kàn lè fi ṣe wá láǹfààní ni sọ ti ẹ sọ nínú nǹkan tí ìyẹn lè torí ẹ̀tún ká ọ̀pọ̀ gan ọ̀pọ̀ gan àwọn sọ síbẹ̀ kéèyàn kò ní bẹ̀ kọ́ wọn kọ́ kíkà lè ajá mi in fact ọkùnrin ọ̀bá náwó ìyàwó lè kọ́lẹ̀ olómìnira máa ṣe sìnà nígbà tí orí ohun tí ó jẹ ó fi ilẹ̀ sọ máa bá kádà rẹ lọ àbí tọ́ tí nira bá kọ́ obìnrin lè ó lè kó lọ́dọ̀ ọkọ. léyìn ọ̀rọ̀ kọ mọ́ ọkọ rẹ ọlọ́run níjọ́ kan yóò rìn lọ ọkọ rẹ kẹrin lọ ni ọdún mẹ́rin kò dé obìnrin yẹn lè ó lè kó lọ́dọ̀ rẹ ọ̀rọ̀ ó di ẹ́ so wọ́n ṣàlàyé bí ó ṣe ṣe kìíní lẹ́yìn náà tó bá jẹ́ ìsìláàmù ni kò sí mùsùlùmí ìsìláàmù mọ́ so ìdálé ìtòrí ẹ̀ṣọ́ká alẹ́ àdọ́nà àwọn oní ọmọ ta ni ọ̀tọ̀jú ọmọ ìgbà àwọn àlàyé yẹn ṣùgbọ́n eléyìí ẹgbẹ́ nǹkan díẹ̀ fún yín yòó ṣòro tó ìṣèkọ́kì àlàdọ́nà one thirty eight ẹja ẹjọ́ ẹ̀ eré yẹn náà máa ń dá wuyewuye lé tọ́kọ̀ àti àwọn bá túká alọ́lẹ́tọ̀ láti tọ́jú ọmọ ìyàwó nì tí ọba fọkàn mi òun lọ́lẹ́tọ̀ láti tọ́jú ọmọ májẹ̀mú tí èèyàn fi wá tọ́jú ọmọ yìí alákọ̀ọ́kọ́ obìnrin ẹgbẹ́rọ̀ ìjọ orí rẹ̀ ó pè yóò sì ti bàlágà. ìtìfákọ̀lẹ̀ hádínẹ́sì wàlmàṣẹ́dúnì ti dì. èyàn tó jọ papọ̀ nínú ẹ̀sìn. alùpùpùrọ̀tò ara tẹ̀lé. obìnrin yẹn sì gbọ́dọ̀ lágbára àti tọ́mọ. ó sì gbọ́dọ̀ jẹ́ pé nítorí fẹ́ tọ́mọ yẹn tẹ́jọ́ túkárí kò tí ì fọkàn ní. ó sì gbọ́dọ̀ jẹ́ ní dọ́gba kò ní jẹ́ fòkì. yóò sì tún jọmọlúwàbí. Eh, ogún ẹ̀ẹ́pìngún ni ẹ̀wọ̀n àpìngún hmm. eh, jẹ́ ẹ̀ẹ́pìngún ẹ̀ẹ́jẹ́ ń wo kí ló súnmọ́ kí n béèrè lọ́wọ́ nílẹ̀ ìmọ̀ pé àdéhùn wa ni wọn tó bá ti pọ̀ ńlẹ̀ láti máa ń yọ ọmọ fún wa. ẹkùn ìgbàláyé jẹ́ ọ̀súnmọ́ká máa bèèrè nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ yá dáadó tí bàdẹ̀ bá dé sánáwí takalifu tẹ̀jìhìzìl mọ́yì àwọn ẹ̀tọ́ tó ní ṣe pẹ̀lú ogún gbogbo owó tábà náà tá fi palẹ̀ mọ́ òkú owó aṣọ rẹ̀ owó ẹni tí ó gbẹ́lẹ̀ inú dúkìá òkú lágbọ́dọ̀ tì mí gbèsè àti àsọ́ọ́lẹ̀ ẹ̀mí màtí ẹjọ́ ẹ̀kọ́ tó dé nínú dúkìá òkú wọn ti gbogbo àwọn nǹkan ẹ kò níbi gbogbo ọ̀rọ̀ ogun kásẹ̀ ẹkùn dìgbà tá a bá padà dé tá a bá dé sanẹ́wì lágbára ọlọ́run tí ẹ jábọ́ sí hudud àwọn ìjìyà nínú ṣẹ̀ríà ìjìyà nínú ṣẹ̀ríà ìjìyà ọmọ mi ìjìyà ẹ̀ṣẹ̀ nínú ṣẹ̀ríà ọyá dákùnkùn kọ́kọ́ sí tàrífù nínú ọ̀kú bátù 148 ẹ̀káyẹ̀ káyẹ̀ káyẹ̀ ó ní ìjìyà èyí tá gbé kalẹ̀ ká díwọ̀n rẹ̀ nù ṣẹ̀ríà ẹ ò tó fi pé wọ́n di ẹnìyàn nítorí ẹ̀tọ́ ọlọ́run bá ń torí ẹ̀ṣẹ̀ kan kọjá bó sàánù ìsìná àbẹ́yìí tó fi pẹ́tọ̀ ọlọ́run àtẹ̀tọ́ èèyàn lọ́pàá gbogbo àwọn eléyìí ló ní jìyà náà lẹ́sìn gbọ́ mi àwọn àyàn gbẹ̀lẹ̀ ọ̀pọ̀ ká àti jìyà yẹn ni kìí ṣe fún gbogbo adúrú eléyìí láàmà kà àkọ́kọ́ ọdún zina sẹ́tìrì jìyà àgbèrè sẹ́tìrì jìyà àgbèrè ọyẹ wa bọ́ síbi twenty one fifty torí tí màá bẹ́ẹ̀ lọ́wọ́ yìí ń béèrè pé kí ni jìyà àgbèrè ẹ wàá dáhùn yìí pé ọ̀kú máa kà ìmọ̀ one fifty láti dé yàn. ní ìmọ̀ kó ti pẹ́ tó ṣe sì náà yẹn ti lọ́kọ̀ àbó ti láyà. ẹ̀bọ́yọ́ jẹ́ kó àbí kò tí lọ́kọ̀ àbó ti láyà. kálukú ló ní tiẹ̀ ló ní jìyà rẹ̀ lọ́tọ̀ bẹ́ẹ̀ ni ń gbọ́ mi. ìjìyà ẹni tí ó ti lọ́kọ̀ kí ni ìjìyà rẹ̀. ààyè ìfẹ́ kó orí gbogbo adúrú ohun tó fẹ́ wí ni kí ni ìjìyà rẹ̀ ìjìyà rẹ̀ ní kí ni ọ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ń bọ̀ ń bọ̀ ń bọ̀ mo fẹ́ yọ bí tí wọ́n kọ ìjìyà rẹ̀ fún ọ. mo ti rí bẹ́ẹ̀ ibi tí a ní ìdí gẹ́gẹ́ ní bẹ ní page fifty one ibi wọn kọ ọ̀kú pàtó zẹ́ni ọ̀rẹ́ yìí rí mọ́ sọ́ni ìjìyà aṣẹ́wó tí ò tí ì lọ́kọ sí ìláya àyójúládá ní àtàjálìdá ewu tí ń béèrè lọ́wọ́ yìí nìyẹn michael akùn ní kòbókò hundred lójú bẹ́ẹ̀ ṣe lọ́kọ̀ ṣe láyà irú ẹ̀yin pẹ̀lú déètì tí wọ́n bá gba yín mú bí wọ́n ti ń lo ṣẹ̀ríà bọ́yọ̀ jẹ́wọ́ ni àbẹ̀lọ̀ olóyún ìfẹ́ni mẹ́rin dẹ̀ kárí mọ́ bí tẹ́ ti ń ṣe tòmítò yìí tó bá kì í wọ́n á fún yín ní ẹgbàá hundred kùdókù jìjì àsan tó máa fi lu kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n á fi lò yìí hundred díẹ̀ lójú táyé kọ̀ọ̀bá òkú rẹ̀ nìyẹn ìwé ìdóhùn bá ti lọ́kọ̀ọ́ ń tẹ̀ àbótiláyà lórí jámọ́ a máa lẹ́ lókò ní títí tí ó fi kú bẹ́ẹ̀ ó ti lọ́kọ ti láya ó tá lọ síra mọ́ ọya hadul cosby ìjìyà tẹ́ẹ̀ni lọ́mi ìjìyà ẹni tó parọ́ sinimọ́ yẹn ní ìṣe béèrè lọ́wọ́ iná nìyà ẹni tó lẹ́yìn lókò sinimọ́ ọya bọ́ sí page one fifty three ó ní ọ̀kọ̀ bá tó kọ́ ọ̀gbìn ìjìyà rẹ̀ pọ̀ gan àkọ́kọ́. ẹni tó lẹ́yìn ló kò sí náà yẹn tó parọ́ sí náà mọ́ yẹn a fún ní bílálà eighty. rọ́bì ṣàhádà ti lè kọ́ ọ̀gbìn. ẹ o ọba tún fẹ̀rí àgbọ̀dọ̀ gba ìrí rẹ̀. àtúmọ̀dọ̀ pé pò kiri ọ̀yà ọ̀kọ̀ àdùn ṣòro bíi one fifty four ìjìyà ẹni tó mú sí kíni ọ̀ ẹni tó mú sí ṣúrúbìl khamr ẹgbà ló wọ́n jẹ àwọn àkóbàtà ọya sípọ́tù hajji ìròyìn bó láti jẹ ọ̀mùtí níyà jẹ̀rí wọ́n lálẹ́ ló bí igi igi tó jọ pankẹ́rẹ̀ yẹn gbogbo ẹni tó mutí àbí ká máa dà alábàrá àbí ká yọ bàtà lẹ́sẹ̀ ká máa kúrò bò àbí ká mú aṣọ pápákọ̀ ká máa fa bò àbí ká dẹ̀ mú fàṣán ó dìpẹ́ndì kọ̀ndíṣàn tó bá bá wa tí wọ́n fi mú ọ̀mù tiwa párapàrapàra. ó ti dà bẹ́ẹ̀ ni ó ti dà bẹ́ẹ̀ ẹni wọ́n jalè kí láǹsì fún ẹ̀yin náà ti mọ́ ọya àlẹ́ọ̀kú bẹ́tùlẹ̀ hadija 157 ó ti jalè ohun tó tó rúbùn dínà wọn àwọn afọ́ nínú dínà a sì tọ́jú nǹkan yẹn pamọ́ ọlọ jápò ti tàbí sí ni wọ́n wá mú wọ́n gbé rẹ̀ ní ìtàfàkọ́ ahlul ilmi 157 ala anna hadda tariqi kọ́tí ọ̀yẹ́dì ẹ̀rí ah, lókè 157 torí ọlọ́run ọkọ̀ bá ti sáré sí ah, wọ́n ti yẹjọ́ rẹ̀ kó tó kà nínú àwọn olùmọ́kùnrin ìjìyà olè kọ́tí ọ̀yẹ́dì ti gbé ọwọ́ rẹ̀ bọ́lẹ̀ ni ìgbẹ́ bí wọ́n bá sọ pé kí ni ìjìyà olè ọ̀sán pé kọ́tí ọ̀yẹ́dì sọ ti sókè tó wì ni ẹni tó gbógun ti àwọn bandit àwọn ni òun ló jẹ́fẹ̀ẹ́ ra àbà amúrọ̀bà àwọn adigunjalè bandi tó di rẹ̀ kí ni ìjìyà ìjìyà tẹ má pọ̀ ìyọ́pọ̀tọ́ ló bí kó lè ha ẹni tó bá pààyàn nígbà lọ dáná á kò ní ìdí kankan أنهم إذا إذا قتلوا ولم يأخذوا ولم يأخذوا المال فإنهم يقتلون من غير صلب. ẹ ò ń tó wáyé pé wọ́n pààyàn ṣùgbọ́n wọn ò gbowó á pa àárín kan ní àgbélébú. إذا جمعوا إلى القتل أخذ المال. àgbo ó tún pààyàn kí láti fún fọyójímọ́ làwọn àsọ́líbù máàlì kọtílì á pa á tún wá kan lágbélébú. إذا أخذوا المال ولم يقتلوا تقطع أيديهم فأرجلهم من خلاف tọ́ba jáde pé wọ́n gbowó ṣùgbọ́n wọn pààyàn á gọwọ́ wọn á gẹ̀ẹ́sẹ̀ wọn nípa sí ìpààyàn àwọn bandits ẹ̀yí àwọn lẹ̀ ń gbọ́ yẹn Ìdá àkọ́bù tẹ̀bí rà. Tọ́ ẹgbẹ́ wọ́n kẹ́ ń dẹ́rù bàwọn èèyàn ìbọn, ó ní ìtàkò, padà kọ́bá kọ́bá kọ́bá kọ́bá kúrò. Ṣé bá ń gbé mọ́? Ṣùgbọ́n wọn ọ̀pá yẹn. Wọ́n ò sì gbowó kankan a lè wọn kó lu ni o ìyẹn ni pé ẹ̀wọ̀n gbére òun láti wọn sí ọ̀yà hajj rí da ẹni tó bá ṣe kí ni o ọba kó mọ̀ tó lóun ọ̀sẹ̀ sí mọ́ òun ni rí da yọ ẹni tó lóun ọ̀sẹ̀ Islam mọ́. Kí ló dé fún pípa rí? òbí wọ́n ti ń lo ṣẹ̀ríyà ní ìmàtí ẹ̀wà pọ̀ sí ipa aláìyìn nǹkan aláìgbẹ̀sílẹ̀ ààrẹ rí mọ́ aláìgbẹ̀sílẹ̀ aláìgbẹ̀sílẹ̀ nínú dáadáa ní ìbáàtò fi padà tún ẹ̀dí tìrí ìsinmi hajjò rí dà sọ wípé alikọ́tìlò àbí ẹ̀kọ́ síbẹ̀ níbi public yẹn náà ni ẹ̀kọ́ sí èsìn rẹ̀ ní ní tọ́bá dínú exam so lẹ́yìn náà làwọn jìnàyàt ẹ̀jẹ̀ try jìnàyàt òun ni èyí tí èsì pípa bí kò fọ́yàn lé mú kò káyàn léyìn so àwọn eléyàn náà ní jìyà ṣùgbọ́n àlọ́ bí eléyàn já gómìn ọ̀dọ́ ọ̀yẹ̀ mo sì ní tíra yìí irun tẹ́rí ta ṣe yẹn bọ́ sí máa ń ṣe nìyẹn akàmú tíra àwọn àjọ sí kí ni o àrùn ṣe sókí sókí sókí àdẹ parí gbogbo tíra níjòkó méjì péré àní òfin lè nílẹ̀ mo tẹ fẹ́ kà ní ògbò yóò pọ̀ kọjá gbogbo èyí tó ń lọ ká ni máa wí fún ká ní sòwò ọ yẹ bọ́ síbi àlìbòyọ̀ ọ̀rùn lè máa hàrùn rámọ́tú one seventy three. àbí 174، seventy four bá ti àlùbọ̀yọ̀ ọ̀rún àlùmọ̀ àrọ́mọ́tú ẹ̀bọ́ tí one seventy four. ìsọ́jà di àlùgọ́rọ́rí wọ́lùjọ́hàlà ni máa ń bèèrè àwọn eléyìí inú tí ó rí gbà mí na ẹ má gbàgbé hukuku àtẹlé wọ́n máa ń bèèrè rẹ̀ tí ó rí gbà mí. àwọn kátàkárà tó jẹ́wọ̀ nítorí pẹ́tẹ̀ ń bẹ́ẹ̀ sì wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè mọ̀ lẹ́bàá àkàrà kí n eh, kí n ju bàtà ní ìsìnkú sọ pé tọ́ bẹ́ẹ̀ ti lè dààmú bẹ́ẹ̀ wọ́n bá ti jù ú sí ọ ó ti rà ètè gbígbá mọ́ wọ́n bá ti jù ú sí ọ báyìí ó ti ra àjà nínú ọlọ́run máa jẹ arajà ọ̀rìn ọ̀yá tọ́lé ti fọ́ ẹ̀ ó ti rà níbi mọ́ lẹ̀kún tàbí ìlọ́ra habalati sọ́rẹ́ rẹ̀ yìí mo tẹ̀rẹ̀ yìí fún mo tún á ta ọmọ inú rẹ̀ náà fún. alimọdọmin ihun tí ń bẹ nú ẹrẹ̀ kankan náà ni ọlọmọlàkì àbí kọ́ máa ta àtọ ẹrẹ̀ wípé màá mú ewúrẹ́ mi wá ewúrẹ́ rẹ̀ tó tóbi yìí bá ń gùn èló lọ gbà ọjà ìwọ ni kárọ̀ ọmọ bógùn kó sì mọ yàtọ̀ tọ́dà sí lára tó fi máa gba owó ẹ̀kẹ́yẹ̀ tó máa tààtọ̀ akọ ẹran òun ní ọ̀tún ìwọ ni sọlá ìhà kíyẹ̀ ta èso kó tó di pé sọ̀yà pọ́n ìwọ̀n tó àmọ̀ kíyẹ̀ ta ẹ̀kọ́ kàǹkẹ́ kó tó máa wá sọ pé àfilẹ́ yìí ní ìta kí ló dé gbogbo ẹ̀ ní ọ̀tá ọ̀tálẹ̀ oníwọ̀ ọ̀tá gírí rẹ̀ <laughs>

ń tajà yìí fún ọ ti gbọ́ mi ń tajà yìí fún ọ ní léèló ní ìwọ̀n ní twenty thousand. àbí kọ́ sọ wípé ń tajà yìí fún ọ ní ten thousand ẹ̀já wí ń tajà yìí fún ten thousand. ó ti yé ọ wá ní wíwá fún ọ ní ten thousand tó ló ní ìdìrì ṣùgbọ́n padà dówó ten thousand yẹn padà o ò lè rìn lọ́wọ́ o tún á dì fún kárí bìtì owó lẹ́nu yẹn nídìí ókè ten thousand ló nídìí ókè tàbí kájẹ sọ báyìí ten thousand ló nídìí ókè padà mọ lọ́jà kẹsẹ́ńtà fún ọ ní twelve thousand àbí fifteen thousand no n sọ bẹ́ẹ̀ fẹ́ ni ẹ ẹni ẹni àti ń rà àni ọ̀yà gba ten thousand ó two thousand àtọ́ ya yá ọjà rẹ̀ náà ni ń jèrè lára rẹ̀ láì rí nǹkankan ẹni ẹ ó ní ìdí àánú ni á sàánú wá nǹkan ní ẹ òun ni kéèyàn máa ta nǹkan tí eléyìí tutù kó fi tara wọn lè rí kankan náà bẹ́ẹ̀wọ̀n lè máa hàkọ̀rọ̀ kọ́ máa ta àgbàdo lórí òró rẹ̀ wáyé ìdọ̀mọ̀ tó wà mẹ́ bọ́yá kẹ́sì mú gbogbo ẹ̀yà kọ́ máa tẹ́rẹ ewúrẹ́ tí rìn lọ́pọ̀ ní ẹ̀rẹ tó sì dédé rẹ̀ mo gbé sínú ike ọ̀gá yìí èèyàn gbọ́dọ̀ sí kọ́ máa tàrẹsì àti rẹsì kọ́ wá sọ pé lè yàrá sẹ́ni eléyà

májọ́ là lọ́sàn-án ní báyìí ní ojú tó bí yẹn ṣe rí nìyẹn um, ọyọ ẹgbọ́n sílẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àlùbọ̀yọ́rùn lè máa hàrọ̀ ọmọ tó bí sábàbí tọrọ ní ọ̀lẹ́fìdá kẹrí pa parí síra kátàkárà tó jẹ́wọ̀ nítorí ìnira àtẹ̀kùn sí mẹ́mọ́ kéèyàn lọ kó lọ́jà tọmọ ìyá rẹ̀ síra kó fi ọjà tẹ̀yàn Kíyàn lọ pàdé àwọn tí ń kẹrù bọ̀ látòkò. Àlọ̀bà yìí tàjà yìí. Àmọ̀ pọ́ kò bá àwọn tó wà ní orítàkùtà lọ́tà alágbàtà tí sọjà dàn. Ọjà ara lé, kọbára oko tà. Ó ti lómi, omi ti tọ́, kọ wá tún máa ta ilé rẹ̀. Òun ni kátàkárà ànìkànjọpọ́n, kí ló ń pè bẹ́ẹ̀? àwọn èèyàn ní ìdí ọjà yọ wá lọ tọ́jú pamọ́ wọ́n sọ pé àwọn ọ̀rá ni ètò lọ́ta òní náà ara wà ní àwọn èèyàn ìtọ́jà pamọ́ta. ọjà tó fi kó ní onígíṣù mú oníjàmbá náà tẹ́lìdíà tẹ́lìdíà ya ni bí kí ni ráká yẹn mu èèyàn wá lóun ọtún kọ́ ọlọ́run àrò ọjà ọjà aráàbò ara mú ènìyàn mú ọlọ́run fẹ́ ta fóònù yìí fóònù tí mo rà ní three fifty àbí èlò mo rà káyà ní kò mú àwọn ọ̀nà ọjà ní orí ìka yìí máa ń rà yìí. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت